وعلى آل بيتي وعلى أزواج وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيتي وعلى أزواج وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أسيقفهم وبعددا الله سبحانه وتعالى تتنقى أقول ní ني أروي ọba tó fi ìyọ́nú rẹ̀ pa wá pọ̀ kó má fi ìbínú rẹ̀ tú wá ká kó gbà ní ẹ̀sìn lọ́wọ́ wa kó jẹ́ ká bá níbi tí ó lérè àwọn ọmọ ayé alọ́kùnrin àti lóbìnrin wọ́n ní àwọn asílà pọ̀gàn rẹpẹtẹ tó jẹ́ yí pé àsìkò tá a filẹ̀ kò tó fún àwọn lórí àwọn nǹkan kọ̀ọ̀kan tó lè jẹ́ pé wọ́n jẹ́ muhimmat so nítorí náà wá wò pé inshallah láàárọ̀ yìí ká tó tún tẹ̀síwájú àwọn ìbéèrè kọ̀ọ̀kan tá a bá ní kí ọba rẹ̀dà kó fún wa ní ìdáhùn lórí rẹ̀ kó jẹ́ kí àgbọ́yé ẹ̀sìn rẹ̀ kó bọ́ sí ìgbésí ayé wa kó dẹ̀ jẹ́ kí á ní rírí lò tí ọba adẹ́dàá fi gbà wá lẹ́rú pẹ̀lú rẹ̀ ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ báyà ká náwó láti bí báyìí na ìkínu one one one two. three four àṣà olùkàlùkù wa máa nọ́mbà rẹ̀ na five six six. ẹmọ wa ní kírun náà. asalaamu alaykum wa rahmatulah. wa aleykum asalaam tila barakati wa makfaratu. alájà ká máa rin ba lórí dáadáa. àmì àtẹ̀yìn náà. alájà ká ìpínlẹ̀ mi lórí dáadáa. àmì àtẹ̀yìn náà. ẹ jọ mo fẹ́ kí ẹ túbọ̀ ṣàlàyé fún wa lórí bí èyàn ó ṣe gbọ́kàn yóò ṣe fà mọ́ àwọn ọmọ èèyàn sí gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ tí mo bá gbọ́ yín yé pé àkọ́kọ́ ọmọ tí ò sí lọ́dọ̀ wa torí àmọ́ condition tó wà lọ́hùn ẹ̀kejì ọmọ tó rẹ̀ ẹ̀kẹta ni ọmọ kékeré tí ò ti bàlágà tó afẹ́kẹ́ ṣàlàyé fún wa dáadáa torí tó gbajúmọ̀ ó ní ti nasaraniya àbí tàwọn jù tó máa ń sọ pé anabi yakub ó fẹ́ràn ọmọ kan jù kan lọ so kẹ wá ṣàlàyé fún wa dáadáa lórí ẹ̀ kí ó túbọ̀ lè yé wa sí. bẹ́ẹ̀ fáírọ́ọ̀sì yẹn mùsùlùmí nìkan àwọn mùsùlùmí wọ́n forí kó débi pé àfa mi dá ìyà lálà kásọ̀ pé dá ìyà àní sọ́pọ̀ àfa àwọn tí wọ́n ń pèpè lójú ọ̀nà ẹ̀sìn mi wọ́n ní wọ́n máa ń dá wá kà wọ́n ní tá a bá bímọ méjì ká má fẹ́ràn ìkànjù kan lọ ká fi ti yá kúbà ká fi kọ́ ẹ̀kọ́. E ní tó ṣẹlẹ̀ sí Yusufu ìsọkúsọ ni anabi Yakub kínni sọlọ́láhu anabi alẹ́ káwa ṣe ìfẹ́ mà ọmọ kan jọ kan lọ níbi wípé àtọ́jú rẹ̀ jọ kan lọ kí ni òfin tó dé nínú ẹ̀sìn lọ́lọ́m àbòsí. kí ni ẹ̀rí rẹ̀ nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wa alihi wasallam ọlọ́bọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlá ó ní nǹkan tí mo ní mo fẹ́ fún ọmọ mi báyìí mo fẹ́ o bá ń jẹ́rìí kí ló gbà lérò dáadáa ẹni tí ń bá sọ̀rọ̀ wa Atiwaju, àtẹ̀yìn atọka, atita, one shot. lọ́ba adẹ́dàgàn fún ara rẹ̀ ló fi sọ pé láàyè tí kò ní làwà kì í sọ̀rọ̀ fẹ́ nù. in huwa illa wahyu yuha n ta sọ̀kalẹ̀ fún ni àwa la sọ̀kalẹ̀ fún. gẹ́gẹ́ bí àpèjúwe kan. ó ní nàrà al-Qudus nafasa fi ru'i ẹ̀mí mímá ó mí sí mi lọ́kàn ó fún mi lérò kí ni túmọ̀ yìí wọ́n sọ wá ayùká ẹ̀ fún mi. Allah subhanahu ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni but kì í ṣe ọmọ ẹ̀dẹ́ ènìyàn bíi tiwa tẹ́ ò bá ṣọ́ra kó fi òṣùwọ̀n gbé ní bọ́ba adẹ́dàá ṣe fẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀ yóò ṣiṣẹ́ because ọ̀fẹ́ rò pé ah, kí ló tún kù òtọ́ ọmọ èdè nìyẹn ni gbogbo ẹ̀ gbọ́dọ̀ jẹ́ àlà ló fi jẹ́ wípé wọ́n máa ń ṣe kìlọ̀ ó ní ẹ má sọ mí di bí àwọn ahlul síwájú yín bí wọ́n ṣe sọ Isa ọmọ Mariam dàwó sọmọ àbí ọ̀rẹ́ ó ní ẹ má sọ sàárè mi di. nǹkan àjọ̀dún tẹ́wàá máa dẹ̀wù dẹ̀wù dẹ̀wù dẹ̀wù dẹ̀wù lára ẹsẹ̀ níwọ̀ntúnwọ̀nsì èèyàn ni kì í ṣe bí èèyàn bíi tiwa látara pé kí ni ẹ̀náwó khairu khalqillah ọba adẹ́dà ó mú gbogbo nǹkan ṣe sí rẹ̀ ó yà sátọ̀ láti fi jẹ́ pé tí ó fi máa kó sì rí bi dé sí torí n tó fi rán gbangban sallallahu alayhi wa alihi wa sallam náà torí náà torí pé ọ̀rọ̀ rẹ̀ jẹ́ báyìí lọ́ba adẹ́dá fi sì kìlọ̀ onímọ̀ kánà lè mu'minin wala mu'minatin idha qada Allahu wa rasuluhu amran. أن يكون لهم الخيرة في أمره، ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبين. kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ fọlùgbàgbọ́ òdodo lọ́kùnrin ni o tàbóbìnrin tí ọba adẹ́dàá bá ti mú òfin lọ́lẹ̀ tó jíṣẹ́ náà sàásálàmù sí àlàyé rẹ̀ bá ṣe lò ó kí wọ́n tún wá máa ní choice míì tí wọ́n tẹ̀lé yàtọ̀ sí tọ́ba adẹ́dà tó fi hàn jíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá ẹnikẹ́ni tó yapa sí ọba adẹ́dà ní bí òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá ti fi ṣàlàyé rẹ̀ fún ẹ̀dá o ó ti ṣìnà ìṣìnà tó fojú hàn nítorí náà ló fi jẹ́ pé táfà tí a bá ń ṣàlàyé ọ̀rọ̀ afa lè ṣe mistake but nasu ọ̀rọ̀ tó wá kò lè sí mistake mbẹ ní ọba rẹ̀ dá fi sì kìlọ̀ àti Allah wà àti rasula kí ló fi kún ni wà á wúlò amri minkum ẹ tẹ̀lé ọba rẹ̀ dá Allah subhanahu wa ta'ala bójì sẹ́nà sàlám ṣe ṣe àlàyé rẹ̀ táwọn aláṣẹ lórí yín tí wọ́n gbé kalẹ̀ fún àwọn wo èyí tí wọ́n ń rí fà sí jù ó ní àwọn àfà tó bá jẹ́ olórí olórí ẹni olórí gbọ́dọ̀ ní àfà tí wọ́n mọ̀ sí kí ni tí wọ́n mọ̀ tọ́ sọ́nà báyìí láti sí báyìí láti sí báyìí láti sí ọba rẹ̀dá wa pe àkíyèsí wa sí pẹ̀lú àṣẹ yìí wípé fayiza tanaza'tum fi shay'in fanfalẹ̀ wa wà lórí iṣu kan o kí ló sọ ó ní farudduhu ila Allahi wa rasul ti bí ọba adẹ́dà ṣe fìràn òjíṣẹ́ náà sílá àlàsálà tó jíṣẹ́ náà sílá àlàsálà ń ṣàlàyé rẹ̀ oníkẹ́tẹ̀lé ráàyù àwọn olórí kò ní múlẹ̀ ń bẹ̀ á dá padà sí ìpìlẹ̀ kí ló yíṣẹ́ lásán àṣìlám wá sọ fún sàbẹ̀ rọ̀díàlá ànú. ó ní ṣé gbogbo àwọn ọmọ rẹ tó kù tó bí ló fi wé ẹ̀bùn báyìí ló fi sọwọ́ sí ètò fẹ́ kí n jẹ́rìí lé lérí ó ní rárá. kí ló lásán àṣìlám ṣe ń bẹ̀ ó ṣe istifsar ló fi jẹ́ pé tí wọ́n bá gbé ọ̀rọ̀. on behalf of Allah subhanahu wa ta'ala àtòjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wa sallam tó bá ilé lè ṣe nǹkan kan tó yapa sí wọn kí ló ṣe ó ṣe fẹ́ẹ́nu kò ní rọrùn kí ló dá sí ní kò ní rọrùn òjíṣẹ́ lásán àṣìlá ní mẹ́tàlá adájọ́ ó ní méjì ọ̀wọ́ ná ọ̀kan wà lìjẹ́ náà sallallahu alaihi wa sallam. ọwá ń sàlàyé rẹ̀ ó ní èyí tó mú òdodo tó wá fòdodo tó fi dájọ́ kò jẹ́ kí ìfẹ́nu gbéhùn lórí rẹ̀ ó ní ọwọ́ àlìjáná. èyí tó mú òdodo kò dájọ́ òdodo ó ní ọwọ́ náà. ó ní èyí tí ò tiẹ̀ mọ òdodo káàrà fi sọ wípé bọ́yá ọkàn dájọ́ oníyọ̀wọ̀ náà torí pé kàn òdodo òṣìṣẹ́ pé kó tó di pé ó ṣe kínní yóò wá ìmọ̀ lórí rẹ̀ kìí ṣe àbùkù fàáfàá tí wọ́n bá ní báyìí báyìí bá tó ní ìmọ̀ níbọ̀ ṣèwádìí lórí ẹ̀ kìí ṣàbùkù eléyìí gan la fa ló fi jẹ́ wọn ni láàyò tàwọn máàlìkù sí Medina a gbọ́dọ̀ ṣèdájọ́ lórí ẹ̀sìn nígbà tí máàlìkù rahimola rahmata wa ṣe imaamu Malik tó bá ṣì wà ní Medina bọ̀ tí bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ náà ń kọ́ wọ́n kó àwọn àbèrè rẹpẹtẹ wá látọ̀nà jíjìn wọ́n wá béèrè lọ́wọ́ imaamu Malik rahimola rahmata wa ṣe báyìí kọ́ báyìí kọ́ báyìí kọ́ ìgbà tó dáhùn àwọn díẹ̀ kan wọ́n bilere léèrè yòókù ó ní mi ìmọ̀ ọ̀ mákẹ́ tọ́ mọ̀ta ni ọ̀wà mọ̀ ọ́ lẹ́ni tọ́lọ́ ń bá fún ṣé dandan ni kí n mọ̀ ni ó ní mi ìmọ̀ lè béèrè lọ́dọ̀ ẹlòmíì torí wípé tá a fọ́ ọ̀bá tí gbogbo nǹkan ọ̀sá gbọ́dọ̀ dá sí sọ láì tí ì ṣe ìwádìí tó kúnná tó rinlẹ̀ lórí rẹ̀ abúnafilá sheikhuna abdullah alaalaama abdullah bin abdulaziz bin baz rahimahullah rahmatulahi nígbà míì wọn ò mú question lọ bá wọn bàbá ò ní lẹ́jìnà ó jókòó lórí rẹ̀ subhanallah àwọn àgbìmọ̀. tí wọ́n máa ń a máa ń jọ ń jókòó lórí òfin ọ̀rọ̀ ẹ̀sìn gbà bá jókòó lórí rẹ̀ a máa ń tá a bá sì ṣe sí wàláì kì sábùkù yóò fi fi ọkàn balẹ̀ ní pé ẹni yìí kò ní ṣe kí kò ní sọ̀rọ̀ fẹ́ẹ́nu yóò ṣèwádìí dáadáa ṣé gbogbo ọmọ rẹ ló ṣerú eléyìí fún ó ní ara òjíṣẹ́ náà sàásùlà ni èmi jẹ́rìí àbùsí mi ní jẹ́rìí lórí ilé ìní jẹ́rìí lórí tó o fẹ́ fún ọmọ kan ṣoṣo tó o fáwọn yòókù yìí tó ti yé báyìí nítorí gbogbo ọmọ a gbọ́dọ̀ ṣe ìgbìyànjú lórí wọn so ká wá fi àbòsí báyìí ká fi tì sí ọ̀dọ̀ ànábi Yakub sallallahu ala nabina wa alayhi aburú ńlá ni torí gbogbo àwọn ànábi ọba adẹ́dà a gbọ́dọ̀ ṣe gbìyànjú a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ wípé wọn ẹ ṣiṣẹ́ kí ni isma wọn lórí ntọ́ba adẹ́dà fi ran wọn wọn ẹ sábòsí ìdí eléyìí ló fi jẹ́ pé gbogbo àwọn brothers anabi Yusuf tí wọ́n pètò pèrò lórí rẹ̀ yẹn wọ́n yẹn ṣànábì torí ọba adẹ́dà ṣe ní èèwọ̀ kí ẹni tí òun ránṣẹ́ yálà kó tó rán o àbí gbà tó rán tán kọ́ wá ṣàbòsí àbòsí wo ló tó wípé wọ́n plan wọ́n gbèrò wọ́n plan wọ́n execute kí ni bí wọ́n ṣe pọ̀ mọ́ pa àbúrò wọn àmọ́ òsì wo ló tó yìí ọba adẹ́dà ló kó yọ wọ́n yìí sànà bí ọba adẹ́dà so ti yé báyìí nìsí náà kí wọ́n á ní àlàyé táwọn afáàṣe lórí rẹ̀ ọmọ táàrí táàmù kọ̀ǹdíṣàn rẹ̀ ẹ̀tọ́ wa gẹ́gẹ́ bí òbí kọ́kàn wa mú ká máa ṣe dẹ́kítẹ́bà lórí rẹ̀ kẹ́ ẹ̀mí wa kó máa mì lórí ibi tọ́wà àmọ́ bó torí any condition ló lè ṣẹlẹ̀ anywhere ló fi jẹ́ pé gẹ́gẹ́ bí òbí fine responsibility ọmọ ni pé pẹ̀lú àwọn tí ọba adẹ́dà fi ṣèrọ̀rùn nísìnyí níbi fóònù handset ká máa pe àwọn òbí wa regularly láti mọ báyìí ni o báyìí ni o báyìí ni o èyí dàgbà rẹ̀ àwọn nǹkan kan wà tí wọ́n ní ní ẹ̀kọ́ àtọgbọ́n tí kò sí kéwú tó o lè ké tó o lè ké débẹ̀ tí wọ́n yà ọ́ tọ́jẹ́ pé ọba adẹ́dà máa ń fi ń ṣe sábàbí kí nǹkan má dàrú òbí náà wá wẹ̀ ẹ̀kọ́ kan kọ́ máa ṣèwádìí lórí àwọn ọmọ yìí báwo ni kí ló ń ṣẹlẹ̀ agbájá ńkọ́ kí ló ń bó ṣe báwo ni bí iṣẹ́ ṣe kà sàn àti ẹni problem wo problem wo tàǹkà kó ṣe istifsar tó bá necessary kó ṣe gbìyànjú kó gbà lọ tọ́ra àrí àmọ́ condition tó wà position rẹ̀ ṣáájú agbọ́dọ̀ ṣe kí ni agbọ́dọ̀ agbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ sọ́kàn ẹnìkejì nínú àwọn ọmọ èyí tó rẹ̀ ọmọ tó rẹ̀ torí kéèyàn wà nínú àìsàn kò sí tí ò lè bí ẹni tó wà nínú àìsàn a gbọ́dọ̀ fún látẹ̀ńṣọ̀n ẹnì kẹta òun lẹ́ni tó jẹ́ ọmọdé jù ọgọ́rọ̀ nǹkan kò lè dá fúnra rẹ̀ àwọn tí wọ́n ti dàgbà tí wọ́n ti gbé pẹ́ẹ́lí kí ló máa ṣẹlẹ̀ attention máa dínkù lórí tiwọn. kéèsì tí anabi yusuf sallallahu ala nabiyina wa alayhi òun wá ní ìdí attention tó pọ̀ gan látara pé kíni ọjọ́ ọmọ látìgbà tí wọ́n ti bí tó bá jókòó attention máa attracti lọ sọ́dọ̀ rẹ̀ kí ni tó kéré jù tó lè ṣẹlẹ̀ sírú ọmọ báyìí. kí ni barakallahu fikum ayi kí ló jíṣẹ́ náà sílá aláṣọ́làm sọ ó ní al-aynu haqqun ojú burúkú òdodo ni o tí nkankan bá ṣáájú kádàrà ojú burúkú ṣáájú kádàrà ọ̀gọ̀rọ̀ tí ń ti àwọn èèyàn wọnú sàárè nínú àlùmọ̀ mi látara ojú burúkú ni kìí ṣe induced one rárá ó kàn rí tó dáa wá ní aláwọ̀ ó ní nǹkan ìlọ́dà báyìí yọ́dẹ̀ máa bàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kí láá ṣe illustration torí kò sẹ́ni tó mọ bóun ṣe jẹ́ lórí irú nǹkan báyìí ẹlòmíì mọ̀ látara tẹ́dírẹ́bà. sísá wa kan subhanallah pẹ́ẹ̀nì lẹ́nìkan mú dání pẹ́ẹ̀nì yẹn fáìn lóòótọ́ ó ní ah! pẹ́ẹ̀nì yẹn fáìn ó dẹ̀ kàn án ó kàn lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ́ẹ̀nì yẹn kàn lẹ́sẹ̀kẹsẹ̀ ìyá rẹ̀ gbà sódì ìyá rẹ̀ jáde mo sọ mo lọ́mọ yìí ẹ yá afurasí kèé ọmọ burúkú lélẹ́yìí kèé sọ ọ sórí ti ti ọ̀rọ̀ alhamdulilayi àwọn olóyè onímọ̀ wà nítòsí wọ́n ní ara àdámà rẹ̀ ni wọ́n wá pe òun wọ́n ní mójú tẹ́sìn ẹ̀ tó o bá ti rí nǹkan kan tó fàìn máa sọ pé masha allah barakallahu fi masha duwan ń ló fi kínní yẹn lọ́lọ́wọ́n bá fi dín aburú rẹ̀ kù láwùjọ irú nǹkan báwọn ṣẹlẹ̀ mọ́ gbólóhùn yẹn tíyàn bá gba sùlámù lẹ́nì yóò lè ha barakallahu fi ibi tí simplicity islam bó ṣe wà ní kìí ṣe pákáleke ẹjẹ́ asín gbẹ́rẹ́ sí lójú ẹjẹ́ abun kankan rẹ̀ là islam là. ẹlòmí wọn ni wọn ni wọn bu gbẹ́rẹ́ sí lójú wọn ni ẹlẹ́lẹ́gbẹ́ ni wọn bu nǹkan kan nínú àwọn ìyá wa ó ní ọmọ òun òun ṣàdédé wa tì lóru òun àrí yóò jókòó síbì kan yóò dorí kodò yóò àmọ́ sí àwọn oríṣiríṣi òun ó bọ̀ sí lẹ́gbẹ̀ẹ́ kò tiẹ̀ ní mọ̀ ní àwọn àlẹ́gbẹ̀ẹ́ òun èwo lélẹ̀ wọ́n láti gbà tó ń bá fọwọ́ kàn ní ọ̀tàgì ó wá síbi gbogbo gbà ẹ bá bẹ́ẹ̀ wá gbà mí tòsí wàhálà ṣé ń ṣàkàrù rẹ̀ wọ́n láwọn dílé rò ní òun òun gan ò lè ṣàlàyé ara òun òun kàn rí pé nǹkan ó jíun ni yóò dẹ̀ gbé òun lọ sí ibi tó ń lọ yẹn àwọn dẹ̀ máa wọ́n máa rí oríṣiríṣi gbogbo ohun tó ń ṣe yẹn òun tọ́ba ní kò lè rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ pé kò lè rí bẹ́ẹ̀ kì í bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí nítorí tí ń ṣẹlẹ̀ lélẹ́yìí kì í ṣe pé kò rí bẹ́ẹ̀ ó ní ó ń sọ fáwọn kan wọn ní òun lòún bìlíf òun tó rí ni mo ní kò yé wọn ní tí yé mà kò sí wàhálà ṣé wọ́n máa ń ṣàwọn àkáàrì rẹ̀ kó tó sùn hmm. ó lóun mọ̀ ni à mistake tó ti wà ń bẹ̀ ni àgbàlagbà gan tí ó bá rẹ̀ kó tó sùn ó ti ṣílẹ̀kùn yóò sùn màtàgbàlagbà bá ní wọ́n ń kí wọn mọ́lẹ̀ lójú oorun kí ló ń wò jẹ́ fi ń kí ọmọ lẹ̀ kí ló ń wò jẹ́ fi ń kí ọmọ lẹ̀ simple thing tí ó ṣe kí ni kó tiẹ̀ ṣàlùwàlá kó tó sùn kí ló jíṣẹ́ náà àṣìlá ń sọ ó ó máa sọ wọ́n dẹ̀ máa ṣàdúrà fún un. tí odindi head of state tí màláìka ò bá ṣọ tọ́ba lóun ó gbójúlé tàwọn gidi gan kú gbogbo tí wọ́n yí ká tóorun bá gbé wọn lọ ńkọ́ ebi lu orílẹ̀-èdè yìí láwà ó dín dín attorney general tí wọ́n ti pa jẹ́ ń pàdún ṣé kò sí security fún ni wọ́n kúkú wà. tíkìrì sin àgbọ́pọ̀ tá àgbọ́pọ̀ là òfin jẹ́ pé ọba arẹ́dà láàdẹ́ iṣẹ́ bá a dẹ́ ṣe bẹ́ẹ̀ ni ẹ sọ fún kọ́mọ ṣàwọn àkàr rẹ̀ wọ́n ní inṣàlá mo ní inṣàlá lóòótọ́ ẹ má fi máa ń bẹ̀ wọn tó bá ti kásù bá tán ẹjọ́ jókòó ẹjẹ́ ó ṣe ẹni kó ha ẹjẹ́ ó ha ẹni tó sọ fún mi yí pé ọmọ ń ṣe mo ní níbo àwọn àkàr wo ní ṣe kò lè sọ̀rọ̀ mọ́ wọ́n ní ọ̀dà ẹ lè mú húsùlùmù mùsùlùmù wà wọ́n lè ò ní jẹ́ bá mo ní ẹ lè mú sítádẹ́lù wà.

Allah subhanahu wa ta'ala ó fi rọ́jì sẹ́lá sàlàsàlà gbogbo ẹ̀ ti pé azáwà ó dín ní sàbẹ̀ òjì sẹ́lá sàlàsàlà ó lè kejì rẹ̀ níbi tó ti ń wẹ̀ wọ́n wá kọ́mẹ́ǹtì kan tuntun náà lọ́pàá ah èèyàn lọ dáa tó báyìí èèyàn lọ rẹwà báyìí lọ́kùnrin ẹni tí wọ́n yìn ẹ́ dẹ̀ wólulẹ̀ ah ọ̀rọ̀ ẹni tó wó lulẹ̀ níṣẹ́jú rẹ̀ kiri ohun tó sáré lọ bójúṣe náà sàrà sílá wípé báyìí báyìí báyìí lọ́sẹ̀ lónìí à ẹ máa para yín níbi tí mo wà láàrin yín báyìí ọkọ wọn bí wọn ṣe ṣe ó ní ojú burúkú olódodo a máa ń ṣẹlẹ̀ ló fi jẹ́ wípé ńgbà tí àwọn brothers anabi Yusuf sallallahu anabi náà àdé tí wọ́n láwọn fẹ́ wà lọ tí gbogbo wọn fẹ́ máa jáde lọ kí ló kì wọ́n lọ ó ní làtẹ́dìkọlù min bábin wàhídì wàdìkọlù min abuwabin mutafarriqa ẹ má lọ lójú kan náà o ẹ pinra ayíká àwọn afáṣàlàyé ni pé torí kọ́mọ̀dì pé ńgbà gbogbo wọn bá ń bọ̀ wọn pé ah àwọn ọmọ tá a nì àwọn ọmọ tá a torí ọba adẹ́dà kẹ́hìn yóò fi di wípé látara àmẹ́ni tó wípé àìn wọn ni àìn nù wọn tí ó fi ṣe pé kí ni kọ́mọ́dé pé nǹkan mi ń ṣẹlẹ̀ tàbí àsìkò tó bá di wípé rọ̀lẹ́ fẹ́ rọ àwọn nǹkan oríṣiríṣi ó lè máa jáde ń gbà yàn àwọn ọmọdé tí ò tí ì lè máa ṣàzkár wọn ò lè dá àzkár ṣe kámọ́dé wọn jáde ń gbà yàn ó dìgbà tí kí ó dìgbà tí bí ìṣá àgbàtẹ̀ ṣe tó ṣùgbọ́n tó bá yẹ pé àwọn ọmọdé fẹ́ pé wọ́n lè ṣe àwọn àzkár ni. wa alhamdulillah wọ́n lè ṣe wọ́n na situation anabi yusuf sallallahu ọmọ condition wọ́n kan lórí wọ́n ní akálẹ̀wò zihib wọ́n ní sí kan lórí rẹ̀ ètè pípa. Allah subhanahu wa ta'ala ń yẹ ó yé bàbá wípé ọmọ yìí ṣì wà ṣùgbọ́n kọ̀mọ̀ condition tó wà ó sun sun débi wípé kí ni àbíyẹ́dẹ̀tì ẹ̀yìn ojú rẹ̀ ó funfun Allah subhanahu wa ta'ala ó fi yé wa eléyìí ló fi túmọ̀ sí pé attention lórí ọmọ òun ló kéré jù òun ní attention máa ń wà lórí rẹ̀ ń gbogbo ìgbà yìí kò tún á sí nítòsí báyìí tẹ́lẹ̀ torí pé òun ló kéré jù là ń fi ń fún un látẹ̀ǹṣàn níìsín kò tiẹ̀ tún wá sí nítòsí ó ti papọ̀ wọ́n tún ti jù sínú sàngàngà ara rẹ̀ ò lè yá so ti yé báyìí nìsín gbogbo tí èèyàn fi fi attention sọ́dọ̀ ọmọ ló ti pé lórí rẹ̀ báyìí ó jìnnà ọ wà nínú ẹni tó likely pé yóò rẹ̀ olódẹ̀ tó kéré jù tó ní the attention so gbogbo nǹkan wọ̀nyí ni kì í ṣe torí wípé anabi yaakub sallallahu alaihi anabi náà alẹ́ ó fi ṣàbòsí là ó fi ṣàbòsí nà. ẹ jọ̀ọ́ ní ìjẹ́jọ́ ẹ sọ fún wa wípé ara àwọn àrùkánu sọ́láàtì tó bá wó. wọ́n fẹ́ kẹ́ ṣàlàyé kí fapere lè yín dáadáa fàpẹ́rẹ́ ẹni tí ò bá rántí kí fatia náà tó bá wà ní rúkú ó ka sóra lẹ́yìn fatia tó bá wà ní rúkú ẹni yọ sẹ́yọ fatia ní òkè ni àpẹẹrẹ kan nìyẹn ẹni tó bá jẹ́ pé kò lọ fún rúkú àbí kò dìde nàró láti rúkú ṣé yóò mú ibi tó ń ni ìnàrókè fatia ọ̀ràn òpó ni fatia kika rukunu ni. Okay torí kí ni òjíṣẹ́ náà ni kò sí nǹkan ẹni tí ọ̀kà fatia ẹ̀yin o tí èyí pé kò ṣe lẹ́yìn imam ló wà ó wá gbàgbé kò fatia but ó ké súra tó ti yé báyìí kò tí ì mú. rùkú ló wá wà tó wá rántí pé òun èké fatia o tó ti yé báyìí nìyà sàǹgbórúkú tó tẹ̀lé náà nù kó padà sóòrò rùkú yẹn ò lẹ́sẹ̀ ńlẹ̀ rùkú yẹn kò lẹ́sẹ̀ ó yé mi bẹ́ẹ̀ kò tiẹ̀ sí yọ wá náà o yọ wá mú fatia wá tó ti yé báyìí yọ wá ka súra mi torí wípé fatia ni ó lẹ́yìn takbiratul ihram fatia ni ó tẹ̀lé kó tó di pé à ń sọ̀rọ̀ súrọ̀ tòtí súra tí ò bá kà gan rákà yẹn mú un torí pé kí ni ẹni tí kò lè kà ju fatia lọ ọlọ́bọ̀jì sẹ́lẹ̀ fúlà rẹ̀ ọ̀sọ́là ó ní yúnmúyúnmú tó ń ṣeun àti wọ àti Mu'adh èmi ò mọ yumuyumu yẹn ṣe ntẹ́ mi máa ń ṣe ni pé èmi ò ka Fátíà mo máa ń ka Fátíà àdúrà tí mo mọ̀ nìyẹn òjíṣẹ́ náà sọ́lá sọ́lá ní yumuyumu tá à ń ṣe ntọ́dálé lórí náà nìyẹn tó di yé báyìí nìkan tó ń túmọ̀ sí pé kí ni Fátíà nìkan ó tó fúnra káàkan tó di yé báyìí nìkan. sòkòtò kọ ké fatia ó lè ti wọn arúgbó ọwọ arántí alhamdulilayi arántí kọkàn padà sí òru rẹ ni kó fatia wa kó wá tó di yé báyìí ní kó wá ṣe gbogbo tó kó ṣe tọ́ba wa ti ṣe tán yóò mú tó ṣe sojúdu aka àkọ́kọ́ tó ń kí o kò sí fatia ń bẹ̀ tàbí kò sí rúkú ń bẹ̀ tàbí kò nǹkan kan tọ́jẹ́ nǹkan tọ́jẹ́ yí pé rúkúnù ní mina arkani salat kọ́ gbàgbé rákà alákọ̀ọ́kọ́ yẹn rákà ẹlẹ́ẹ̀kejì tó ń yóò wá fi ṣe elimination by substitution yóò fi dípò tàkọ́kọ́.

ó ń wà wà ń sujud lọ́wọ́ aláǹtí pé ah òun ò sí ọlọ́run kù tó ti yé báyìí kó ní ọ̀rọ̀ dìde kó padà sí rúkú tó ti yé o ti mú rúkú wá nìyẹn bọ́sọ̀ bọ́ kó ti sẹ́ sujud kan ló ti ẹ nǹkan tó fà ìtìyẹ mi tí òye mi tẹ́lẹ̀ ni pé bóyá ṣe wà múraka mi wà àgbẹ̀ òkú yẹn nìkan ló máa padà sí. ó sì wà o sì wà ní bẹ́ẹ̀ ni ọ̀ṣọ́ ọmọ kó ó ti fi sùjúdù kan tí èyí ṣàrẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó yé mi dé gbogbo rẹ̀ wàhálẹ́kùn sọ́nàtìlá gba máìkì gba máìkì gba máìkì yíwọ́n káwọn yòókù náà lè fi jàǹfààní. náà sàmàlíkùn ramkìlábà tó bá jẹ́ pé imam ló lead irun bẹ́ẹ̀ ó ti wá lórí ó wá gbàgbé lórí ìjókòó alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ó ti wá dókè tán kí ni àwọn jàmáà kí ni wọ́n máa ṣe nígbà tí imam ti dókè tán. wọ́n ṣe subhanallah. Nah kó tó di wí nàbà ti notice yìí pé yàrá pé ó ti ti fẹ́ máa dìde kò tí ì sí ọwọ́ kò tí ì sí orúnkún tápò ó fẹ́ máa dìde àwọn àlejò subhanallah tó o bá wá sàbáhà rẹ̀ ó possible ó wà confused kò mọ kí lòun ṣe ibi tí ọ̀rọ̀ sísọ ti wà permissible nù ìjókòó lè kẹ́ ẹ̀ jókòó tọ́ba yẹ kó gbọ́ lárúbáwá ẹ̀yin jama náà gbọ́ lárúbáwá lárúbáwá lè fi sọ ṣùgbọ́n tí ì bá ṣe bẹ́ẹ̀ gbólóhùn tí ó kọ̀rẹ́kítẹ̀ náà lẹ́fì ló fi jẹ́ pé ọ̀rọ̀ tí ó tún ìrun ṣe a lè sọ nínú ọ̀rọ̀ ṣùgbọ́n tọ́ba yẹ pé ìmáàmù ti dìde ó ti ṣí ọwọ́ méjèèjì kò nílẹ̀ ó dẹ̀ tún ti ṣí orúnkún kó máa lọ ayọ̀ ìyẹn kò ń bẹ̀ ni tí ó ti yẹ tó bá yẹ pé ìjókòó tẹ̀síáhùdì ni kí ni ìjókòó tẹ̀síáhùdì ìjókòó tẹ̀síáhùdì alákọ̀ọ́kọ́ kí ni na na wajib tàbí ká sọ pé súnà tó the same word nine wajib àwọn gbàtà àti lórí kùnú yẹn àfa àkọ́kọ́ yẹn wájib ni ok ari ó fẹ́ a àti tẹ̀lá kéèsì rẹ̀ pèsè ó ti ṣíwọ́ ó ti ṣí orúnkún àfilẹ̀ tí wọ́n bá pàkíyèsí ẹ̀ gan sí kò ní láti padà mọ́ why because ó ti bọ́ sórí ọ̀ràn yẹn sìn so ti yé báyìí ó ti bọ́ sórí orúnkún but ìtọ́ bọ́sì yẹn ó ti ju eléyìí lọ yóò dìde bẹ́ẹ̀ but kí ló ṣe ó ti mísì nǹkan yẹn ni yìí pé ó ti mísì wájibọ̀ sunna muakkada so yóò ṣe qabli tó bá ṣe kíláàsọ yìí pé tó bá ṣe pé bàdí ló rántí ṣe èyíkéyìí tó bá ṣe ń bẹ̀ òun kọ́sà fi sójú fàbí tó ti yé báyìí. Jazakumullah khair. Wa jazakumullah khair. lórí ọ̀rọ̀ ọ̀run náà kọ́bdù lórí ìrun báwo ló ṣe yẹ ká ṣọwọ́ nígbà yàwá. ó ní èmi àtàwọn ànẹ́bí tó kọjá lọ wọ́n pa wá láṣẹ wípé tá a bá dúró lórí ìrùn ká maya ó ní ká káwọ́ kò sọ pé wọ́n sọ pé ká káwọ́ gbénú báwo ló ṣe wá máa ń káwọ́ mọ́yà tí a mọ̀ kó ti sọ síwájú ó ní sọ́lù kọ́mọ́rọ̀ ètò mọ́ ni ò sọ́lù. ìmá lórí caf òdi ẹ̀yìn ọwọ́ báyìí yóò dì mú báyìí. àwòrán tàbí báyìí ọrùn ọwọ́ wrist tàbí forearm báyìí báyìí ò sì nà ọ́ ó ti ń ti ń jẹ́ báyìí kò dẹ̀ ti ń jẹ́ báyìí. Thank you ọlọgbẹ ká kọ نعم هذا الخلاص نعم نعم من بقى wọ́n ní ká dìmú ká gbọ́ wọlé dìmú dìmú ọwọ́ ọ̀tún lérí ọwọ́ òsì torí wípé ó rẹ́nìkan tó gbọ́wọ́ òsì lórí ọwọ́ ọ̀tún ọjà ọba tó òsì jẹ́ wípé tí wọ́n náà bá wà lórí ìrùn ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó bá sì ti kú sí báwọn wọ́n náà rọra bá a tún ṣe birifq risk. birifq àjẹ́bẹ́ ẹ̀jà kún fún lórí irun yẹn náà Na. <laughs> ẹ̀yà dúlẹ́gbẹ̀ẹ́ mi ó gáàpù yẹn ti pọ̀ jù mo wá súnmọ́ mo wá sẹ̀gbẹ́ ẹsẹ̀kẹsẹ̀ takuba takú báyìí sọmọ lẹ́kọ̀ọ́ mọ́ṣáláṣí oníràkúnmí mọ́ṣáláṣí oníràkúnmí lẹ́kọ̀ọ́ bàtà wa kírun tán mo wá fọ kọlọ́n fẹ́ wọ́ mi mọ́ra mo ní bẹ́ẹ̀ dáná ni àwọn àna mi ni mo mọ̀ sí wọn káwọn jùlọ ni sọ bẹ́ẹ̀

torí pé yàrá ó tiẹ̀ wá kírun ní masjid hàtà ṣéun àbú yóò sì wá kí dáhùn gbogbo compromise ọ̀rọ̀ ṣe tó sì wọ́n máa ọgbọ́dọ̀ ṣe torí position rẹ nìsín position doctor aláìsàn gbogbo condition tọ́ba wa kí ló ṣe bó lẹ́sẹ̀ sí ẹ̀ máa lè jẹ́ rẹ̀ so that is why ẹ̀dá ẹ̀yà ọgbọ́dọ̀ mú sùúrù gán bàbá adẹ́dà ju gàfà tó kúndùrú ilá sabili rabbika àwọn fáàní wọ́n lo gbólóhùn dùrú gbólóhùn míì ṣe é lò láì ṣòwò ọ̀tún wọ́n lò yùn torí wípé ó wà ṣáàmìlà ọ̀ ṣàdúà fún tọ́ba nídìí kó bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ àìmọye ìgbà tí òjíṣẹ́ náà sàásìlà fi ń ṣàdúà pé ọ̀kan nínú Umar méjèèjì kọ́kan kó tiẹ̀ ṣe kí ni kọ́gbà sílá ọlọ́run dẹ̀ gbà lórí Ibn Khattab rẹ̀bí aláàdù so dáìyà a gbọ́dọ̀ ṣọ́ra fún un ló fi jẹ́ pé dáìyà dáwà kìí ṣe for every day can harry ìdáìyà òun gan gbọ́dọ̀ ní control lórí ara rẹ̀ ó dẹ̀ gbọ́dọ̀ kún fún kí ni sùúrù ó dín dí anábì ọlọ́run ọba musa sallallahu ala nabiyina wa alayhi ó ní wa ma ajalaka an qawmika ya musa lórí tó fi kánjú sáwọn èèyàn rẹ lẹ ya musa ó lóun wá ní wá bá ọba adẹ́dà lítọ́rọ̀dọ̀ kí n lè bá rí ọ̀nù rẹ̀ torí yìí pé òun ti fẹsẹ̀ wọn léna ọlọ́run bá ní wọ́n wọ́n lọ́kọ́ di àdọ́lá qawmuka min ba'dik àwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n ti sọnù lẹ́yìn rẹ̀ kí ló fi ṣe bára yìí sọnù wọn àdọ́gbọ̀n sami rí ó ti dùn tutù pẹ̀lú wọn tó sami rí ti tì wọ́n lọ́nà tó gbogbo eléyìí ló fi jẹ́ pé dá ẹyà gbọ́dọ̀ kún fún sùúrù gan lókun tún tùrù ah èmi ò lè gbà yẹn àdẹ̀ní kánjú àwọn years tó jíṣẹ́ lásìlára ọ̀sánná tó ń tí ń ṣe dáwà lórí ẹ̀wọ̀sí nìkan orí pé kí ni tí yẹn ò dúró foundation ṣe pé nǹkan tí yòókù tó dáa yòókù kò lè ṣe kí ni kò lè dúró kọ́ba adẹ́dàṣe ń rọrùn fún wa náà so pẹ̀lú sùúrù ni wọ́n sọ yìí pé à ah, torí pé wọ́n lọ wà lórí òdodo yẹn kọ́ wa máa já ọwọ́ rẹ̀ ní orí ìrùn rárá ọ̀rà àfà rẹ̀ torí lọ́gbọ́gbọ́ wò sùn lórí ọwọ́ lórí ọwọ́ ọ̀tún ọ̀rà báyọ̀ báyìí àníṣàmà lórí Yorùbá kò ní fẹ́ tètè takò ẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ ọ̀tún mọ́ ẹ kọ́ wà lórí òsì lóòótọ́ ẹ̀ sọ̀rọ̀ pé rò rí i. èrò yorùbá mú bẹ́ẹ̀ so something like that so gbọ́dọ̀ ṣá now now after ruku. ìgbà tó náà sọ sọ a ṣe wà tẹ́lẹ̀ yẹn ọwọ́ náà gbọ́dọ̀ padà sáyà àwọn àfáàní tó fẹsẹ̀ múlẹ̀ jù ní wípé pípadà tí wọ́n ní kọ́ padà wọ́n ní kí o gbogbo oríkèé padà sí bó ṣe wà tẹ́lẹ̀ kì í ṣe pé ká gba rùkú ká fi ṣe express lọ sí sùjádà kí oríkèéríkèé yẹn bọ́ padà sí bó ṣe wà. Ibn Mas'ud radiyallahu anhu ó ṣe wà nínú Musannaf Abdurrazzaq nígbà tó dìde kú lórí òkú ọ̀dà wọlé àrí ẹ̀rí ẹ̀mí ṣe sí sàdé ní tú fún wa bá a ṣe ṣe àwọn afáwọn tí wọ́n sọ wípé a kà wọ́n mọ́yà htr ni wọ́n ṣe bí wọ́n bá rọ́ǹgì gan wọ́n gbàràdà táwọn bá rí ẹ̀rí kò tẹ̀lé ní tí wọ́n ṣe ẹ̀rí látẹ̀lé ọlọ́wàá ọlọ́run bá san wọn afáwà lẹ́sìn. náà náà lórí sujud ọwọ́ wa gbọ́dọ̀ flat yọ point sí kíbla ìmọ̀ yóò wà ní déédéé èjìká wa tàbí láàrin tàbí níbi etí wa tí orí ó fi wà láàrin ọwọ́ náà a lè gbọ́dọ̀ gbọ́ lọ sókè. So a gbọ́dọ̀ dáwọ́ délẹ̀ òjíṣẹ́ náà sàásùlàm ní ká má ṣe bí ajá. Fàáyé nà wákọ̀ sọ́láàtì lọ. Kéèyàn náà dáwọ́ lẹ̀. Torí tó bá ń kírun ní ìjókòó, ọ̀ dà ó kì í jókòó. Kò lè sí àìsàn tó le tó kéèyàn má gbọ́n kan yìí. Tí nínú àwọn àfa wa sọ máa mi sọ pé rárá bàtọ́ pé súnà ẹ̀ lọ́sọ̀ yìí pé ká ọmọ yà á ká ọmọ yà nà a gbọ́dọ̀ yàtọ̀ sí màmí ẹ̀rọ yìí tó bá kí dáadáa tó kí sásìkò yóò gbalada ọ̀nà gbalada tó bá sì kí á gbalada òun ò rú lóde yẹn lóde yẹn á rí dáadáa tó máa sọ yìí pé orí ẹ̀yìn ẹ̀yìn sí mọ́ṣáláṣí mọ́dẹ̀ ẹ̀yìn mọ́ṣáláṣí àìdẹ̀ ẹ̀yìn mọ́ṣáláṣí. a máa sọ o a máa correct a máa ṣe gbogbo ẹ̀ òkè sí ní kíkà wá dẹ̀ ẹ̀yìn mọ́ṣáláṣí. lórí àṣàlẹ̀ ẹ̀kítíláàfù ṣàkó nǹkan máa ya pa ẹ̀ nínú mọ́ṣáláṣí ká máa gángọ̀ aburú ni náà. lànà akbar akbar minka sinna yàrá tọ́lá akbar tọ́lá. أنا أتى هنا مايك مايك مايك na ó ti kú. na. sọ adé ẹjọ́ nípa ọ̀rọ̀ ẹlẹ́gẹ́dẹ́ ni. ok ok ẹ̀yin náà mú nọ́mbà bi ọmọ wa kàn yín ọmọ wa kàn ṣé lórí ìrún ni wọ́n fẹ́ sọ̀rọ̀ yìí ọkẹ lórí ìrún lòun ìrún torí ibi tá a tún fi fààyè lẹ̀ kí tó ń wá lórí ìrún báyìí torí ibi ìrún ṣe pàtàkì tó òpó ẹ̀sìn lẹ́yìn ìgbàgbọ́ o sí ti ń bomi wọ́n ìgbàgbọ́ kí ìgbàgbọ́ lè bá kó lè bá dúró dáadáa. ló dẹ̀ fi jẹ́ yí pé gbogbo condition ti yàn wà yàn wà ojí làárọ̀ kálífọ́jọ́ tó yọ kí ló ṣe kí á mọ̀ lè ọkì àlùfọ́jọ́ yọ tán ọkì kí ló kì ákàtà àlùfọ́jọ́ àlùfọ́jọ́ ti yọ ọ̀ràn ya àṣùbà ọkì kírun àṣùbà tán oòrùn wá yọ kí ló kì ọkì ti bẹ̀rẹ̀ oòrùn ti fẹ́ yẹ ókè o òjíṣẹ́ lára àṣìlá máa múra ká mẹ́rin wá yí kíbi zoo ó nítorí pé lẹ̀kùn sánmà ti fẹ́ ṣí ilẹ̀ òun dẹ̀ fẹ́ kí ó ṣí ilẹ̀ báwọn lórí sùjádà fún kíni fún gbígbàdúrà kí ló tún sọ ó ráká mẹ́rin kátókì zoo ráká mẹ́rin ẹni tó bá dún ní mọ̀ ọlọ́run ó ṣe ara rẹ̀ léèwọ̀ fún ná kátókì asiri ni mẹ́rin wá ó kọ́bìlà asiri arba'a kí ìkẹ́ ọlọ́run ọba máa bá ẹrú tó kíráká mẹ́rin lẹ́yìn kótó kí asiri tọ́ba kí asiri tán ọmọ mọ́ráká méjì wá tọ́ba ní mi wàrà wéré ni òkè ṣe pé kéèyàn wá dilé rẹ̀ kí oòrùn fẹ́ ẹ wọlé o tọ́ba kí mọ́gírìbù tán a máa yóò múná fúláwà tọ́ba kí ṣe àìsàn náà bẹ́ẹ̀ bọ́ba wọ mọ́sídìí yóò bámbámbámbámbám in fact tí nǹkan bá ń dà láàmú tó máa ń ṣe jù ní kíni ó máa ń tún òfin jẹ́ pé irun ó pàtàkì gan òfin jẹ́ pé question tó ń jáwọ́ jáwọ́ jáwọ́ yẹn la fi tolerate náà làwọn la fi dìde wípé ká ṣe àwọn àlàyé kọ̀ọ̀kan kó lè bá yé wa kéékèèké kọ́lọ̀ ń jẹ́ òye wa kéékèèké náà. ọmọ ìyá ni òun kí wọn lẹ́yìn ìmọ̀ọ́mọ̀ ọ̀dọ̀ àwọn ọmọ fásitì wọn wọ́n fi mí ń wọ́n ti wá gbìyànjú láti ṣe. ọ̀sẹ̀ mímbàr ó ṣe mihrab nínú mihrab yóò ṣe pèpele eléyìí ni mímbàr mímbàr òjíṣẹ́ lásà àṣàlám right lọ́wọ́ ìpele mẹ́ta ni tàbá rántí bọ́ sí ìpele tàkọ́kọ́ ó ní àmì ó dó ó ní àmì ó ṣe kẹta ó ní àmì kí ni wọ́n béèrè wọ́n ní. ààrí kó o ṣerú nǹkan báyìí rí kí ló ṣẹlẹ̀ ó ṣàlàyé ó ní Jibril aleyhisselam ọlọ́run ọba ara wa ọlọ́run bá ní kó máa ṣàdúà kó jìṣẹ́ náírà islam máa ṣe àmì ẹgbẹ́ nǹkan ẹ̀ lé Jibril ń ṣe àdúà òjíṣẹ́ náírà islam ṣe àmì ẹgbẹ́ àdúà yẹn ẹnikẹ́ni tó bá bá àwọn òbí méjèèjì láyé tí ò wá ṣe pẹ́pẹ́ fúrú sí wọn kó tara wọn rálì jẹ́nà wọ̀. orí burúkú jẹ́ tiẹ̀ fáàràlà a ní ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà wa ó máa ń gbìyànjú yẹn gan fáwọn òbí rẹ̀ pàápàá jùlọ màmá rẹ̀ màmá ẹ̀ ṣe mùsùlùmí ṣùgbọ́n màmá ẹ̀gbẹ́ tíyàn níbi tí ò tí ò lọ́ba dàrọ̀ á ní ìta òkú òṣìṣẹ́ broda dem àwọn pé broda kí máa kọ́kọ́ gbé wọn lọ kó tó wá sí halkọ mọ́tí wọ́n sẹ́wọ́n kọ́lọ́ wọn wọ láàdúrà òjíṣẹ́ náà sàlàsílámù kọjá kí màmá náà dára wa kọ́ má pẹ́ kọ́ má jù kó ṣe ní kọ́yákọ́yá kọ́ má ní tó lọ. gbogbo gbàlá máa ń màmá gbogbo àwọn halkọ́t tí wọ́n máa ń ṣe ìmọ̀ gbọ́dọ̀ àwọn kẹsẹ̀ yẹ́lò sí àwọn típíkà àwọn ìyá lókè yẹn ṣùgbọ́n ọba adẹ́dáwò tí ì gbé sí i kó ṣe kí ni kọ́ gba kálímà wọ́n ṣẹlẹ̀ sí àbúrò rẹ̀ lọ́jọ́ lọ́nà. a a náà sì ti ṣe kínní ṣùgbọ́n kí ló ṣe kò já kàmùnà àdúà ń ṣàdúà ńgbọ̀ ya ń kọ́ kí ló ṣẹlẹ̀ ọgbà ni ọlọ́run yékelé yìí náà ọgbà kíákíá kọlọ àfọkànṣoṣo láwọn bá bẹ ẹ ọmọ ń jẹ egbò ọkàn fún ọmọ gbogbo gbà wo dáadáa níyà rẹ̀ re, tètè bá àdúà yìí na. náà ọwọ́ lóun máa ń fún wọn pé kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ni níbẹ̀ tí máa ń mú o gbà. kò tí ì gbọ́ yé débẹ̀. bẹ́ẹ̀ náà wọ́n níbẹ̀ tán bá ti òun síwájú òun òun fẹ́ òun sáfúwájú ló máa ń lò ń tò bẹ́ẹ̀ so ó ní kíni ìgbìyànjú tó lè tún bá ìmáàmù sọ àti sọ fáwọn jàmá wọn tí ìmáàmù dẹ̀ sọ fáwọn jàmá náà jàmá ń gbọ́. yóò máa ṣègbìyànjú rẹ̀ náà ni ọdún àwọn afa sọ yìí pé tí ó ju ṣébùrù lọ kí ló bí tá a fi sọ pé kò í ṣara rẹ̀. Eh, hadith méjì ló wá tó fẹ́ rí bákan kí ló hadith àkọ́kọ́ òní pé òjíṣẹ́ náà sàásìlám kírun lórí mímbàrí rẹ̀ ó dó báyìí yóò lọ rùkú lórí rẹ̀ ṣùgbọ́n tó bá fẹ́ sùjádà yóò padà wá yóò fẹ́ yìn rè wá yóò wá sùn sẹ́lá sí kínní ìgbà wá kí tán ó ní mo kí báyìí ni kẹ́ ẹ lè bá a rí bí mò ń ṣe ń kírun kí ẹ lè bá a fi rún mi ṣe àríkọ́ṣe bẹ́ẹ̀ ṣe kírun ṣe àmọ̀ pé tó bá wà ní pèpele yóò wọ́n rí dáadáa ìyẹn tó báyìí. èkejì ni wípé ọ̀kan nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ń kírun níbi tó ga ju tàwọn máàmú mi lọ sàbẹ̀ kejì wá faṣọ rẹ̀ lẹ́yìn wọ́n wá ń fa wa ó dẹ̀ tẹ̀lé bàtà wa tún tó ní ọ àwọn tí pé wọ́n máa ń kọ́ kínní fún wa ni ká dúró níbi tó ga ju tàwọn tá à ń ṣáájú fún lọ ó ní ó rí i pé mo tẹ̀lé ọ ni nígbà mọ̀ ọ́n ti ṣó ti yé báyìí nìsín torí ó wò ó pé ah sábẹ́ yìí ò ní go to that extent bí ìbá ṣe pé ẹ̀rí tó rí látọ̀dọ̀ òjíṣẹ́ náà sàásùn lẹ́nu bẹ́ẹ̀sì lórí eléyìí ṣé ń ká kírun níbi tó ga ṣé ń ta kọ́ ni àbójé wọ̀. ṣẹ́kìnà Al-Albani ní ìwọ̀ ni rahim ọlọ́run tó wá sí sáwọn nìkan àwọn afáà pọ̀ bẹ́ẹ̀ wọ́n ní tó fi ń fà á tó fi ń tẹ̀lé àwọn afáà mi sọ yìí pé ah, ah, masalan la'an sójìṣẹ́ lásán àtúnlá ń fi sọ yí pé ẹ má fọwọ́ kan obìnrin báyìí o kọ́ wa gbóbìnrin olóbìnrin sọpọ́tù torí pé haramu ni wípé pójìṣẹ́ láti ẹ̀ kírun lórí mímbẹ̀rì yẹn ó túmọ̀ sí paálé kinu tí ì bá ṣe halal òjìṣẹ́ ńlá ò ní fi ṣe example sáà ń gbọ́ dáadáa wípé but kò yẹ bẹ́ẹ̀ lórí tí sàbẹ̀ ìsọ yìí kò yẹ kí á kí níbi tó bá ga sókè kò tiẹ̀ yẹ kí nǹkan yẹn ó sínú mọ́sáàsì kò sí lára rẹ̀ wíwà ń bẹ̀ gan rẹ̀ bídíà ni so ti yé báyìí nísìnyí but àwọn afa kan sọ wípé tí o bá ju ṣíbìrì lọ ọwọ́ kan tí ó fi jẹ́ wípé àwọn ìmáàmù mi wọ́n fi máa rí múfúmẹ́ǹtì ìmáàmù ó lọ sí rùkù ó lọ sí sùjádà àwọn rí pé ó ti forí kan sùjádà náà sílẹ̀ náà káwọn tó tẹ̀lé wí pé kò ní àbùkù pé gbogbo eléyìí ọ̀rọ̀ ni ṣùgbọ́n kíkìlá sọ fáyìbá tí nàzá tún fi ṣe é tẹ́ ẹ bá ti ń di pé ẹ dá sí pilẹ̀ ẹ̀kọ́ ti wá lórí rẹ̀ ó dẹ̀ wá nígbẹ̀yìn ni ó ṣáájú ń rí lákòókò ó lè jẹ́ pé lẹ́yìn demonstration òjíṣẹ́ lọ́sàn islam ti kọ̀ ọ́ so ti yé báyìí nísìn but kò sí àfàà tó sọ pé bàánú jẹ́ òfìjẹ́ àní ti torí sọ pé àní kí n mọ́ sí but ààyè máa sọ tabla gan ààyè ń sọ mo sọ fọ́ọ̀rọ̀ ẹ̀mí ní wá nǹkan méjì mo fẹ́ ká sí ní ó ní kí n ta kọ́kọ́ mo ní àpé ọba fẹ́ fàyàmára mo ní á mú tí ó jẹ standard abdulaziz tí ó fi jẹ pé gbogbo ayé ọmọ ìpè yes níbàrí wọn fi ṣàríkọọtì àgbèsè apọ ọtún tí ó ní ìpele mẹ́ta torí ètí ń bẹ lọ́hùn sàn pé kí èsì ìpele mẹ́ta ni nà mo ní ọ̀rẹ́ mi ó ní nà gbogbo mọ́sáàsì tó lọ Saudi ni o Pakistan ni o ìgbẹ́ gbogbo tó lọ ṣé wò ó rí pèpele kan ó ní rárá ọ̀n bọ̀ mo ní bẹ́ẹ̀ ní jẹ́ ní délẹ̀ nù mo ní kò yí sara rẹ̀ èmi ò wá wú kínní yìí o tójọ́ tó o bá dé tó o bá gbọ́ pé mo ti wú kó o fi ó ní tọ́lá náà fún mi sòrò á sè alhamdulilah àǹtí ń ṣe kọ́sìtìn rẹ̀ pẹ̀lú ògbọ́nà ọba kó fi eleven because n tó fi pàtàkì ni wípé ìmáàmù yín tọba ó sọ pé ṣé wọ ẹ̀yin nímọ̀ táwọn àfáà ti ń bẹ lábúlàzíz bí ìbá ṣe pé bọ́rọ̀ ṣe dà nísìn táwọn pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípìnlẹ̀ abdulaziz standard ni fún gbogbo gbogbo west kádàrà fi dúró kọ́lọ́wọ́n bá bá dá padà kó dájú ti tẹ́lẹ̀ lọ but yíyọ kò sí lára rẹ̀ kí mọ́ndà rẹ̀ kí wọ́n mọ ní rọ́ọ̀bù sókè kì í sára rẹ̀ ẹ máa bá sọ náà ẹ máa bá sọ ẹ tún máa kún fún àdúrà fún pẹpẹtẹ ẹ ṣe àwọn pé tí ibi táwọn ti ń ṣe hálkọ tẹ́lẹ̀ náà pẹ̀lú àdúrà pẹ̀lú ṣìgí náà ló dijọ́ kan ìmáàmù lọ́kàn ti di lójijì ẹ̀jẹ̀ ayọ̀ kìíní kó ń bẹ jàre ẹ̀jẹ̀ ayọ̀ kó ń bẹ òun náà sì wẹ̀ nísìn ó tún sì kiri yó à ń bẹ ọba adẹ́dà kọ́ bá a dáhùn náà padà. Now, kọ́dẹ̀ ìyàwó ayé náà yà padà sí ibú náà wàá kọ́ sọ́nà àtàlà gbalẹ̀ gbalẹ̀ mọ́ bẹ́ẹ̀ tán. aláwọ̀kọ́ ni pé lẹ́yìn aspi kẹ́ẹ̀bẹ̀ ṣe sọ́ọ́sì tí màá ní ṣe ń gbọ́ kí a lè ṣe ìnáwó sí lẹ́yìn. a lè ṣe ọ̀nà aspi bọ̀d kó jíjẹ́ lẹ́sẹ̀ ó ní látúnṣọ́dù bá dàlà aspi illa wa shamsu murtafi'a ẹ má kírun lẹ́yìn asiri àyàfi tí oòrùn bá ṣì wà clear dáadáa àsìkò tí wọ́n kọ̀ fún wa sí pé ká má yàn náfìlà lẹ́yìn asiri ó ní ìgbà tí oòrùn bá ń wọ̀ tó rẹ̀ dòdòdò yẹn bó ṣe jẹ́ wípé àsìkò tí wọ́n kọ̀ fún wa wípé a lè kí lẹ́yìn àsùbà náà nìyẹn oòrùn ṣẹ̀ṣẹ̀ máa wọ̀ bàbá yìí òjíṣẹ́ náà fúnra sílẹ̀ mi tọ́tìlú mi kọ́ mi ṣèkọ́ ó ń jáde bọ̀ ni lára ìwọ àṣepọ̀ tó àwọn àsìkò tí wọ́n kọ̀ fún apẹ́ká kí wọn bíkọ́ tó bá rí ọ̀kan nínú àwọn sàábé kí wọn àṣùbàtì ó dẹ̀ dìde ó mú náfìlà wá nígbà tó kì tán òjíṣẹ́ náà sọ ní ìwọlélẹ̀ ó ní mi tí ìkíra ká àtàlùfẹ́jì ni ó ní mò ń san òjíṣẹ́ náà sọ àṣùnà mọ̀dẹ̀ kò lè dákẹ́ lórí tí ò bá tọ́ sallallahu alayhi wa sallam ṣùgbọ́n gangan gba tí ò kí alákàtà alfajiri ó jẹ́ kó òun ó jáde náà kó tó wá kí tó ń túmọ̀ sí pé kí ni ká jẹ́ kó jáde náà ká tó kí ló dáa jù but ó wà permissible pa lè kí lẹ́yìn àsùbá immediately ṣó ti yé báyìí à ń pa méjèèjì pọ̀ aha so that's it. ọ̀jọ̀gbọ́n mi wá kọ́ra ìbéèrè lẹ́kẹ̀jì ni pé ní sí ọ̀kọ́lọ́run ṣàánú wa ni. àmín kẹ́sì sí ní ìka gbogbo gbà. ok ọ̀kọ́lọ́run ṣàánú wa ni. Eh. tí ó bá jẹ́ pé ìmáàmù tó ń kírun fún wọn ó wá jẹ́ ìmáàmù tí ó ń yẹṣẹ́ wò. ó ń yẹṣẹ́ wò. ẹ̀ eh, tó ń kírun fún wọn. èèyàn wa mọ̀ làwọn tí wá kírun tó ń bọ̀ wọn à ìwọ́n rẹ̀ ní sọ́kàn gbà ìmáàmù yẹn náà yẹṣẹ́ wò. kí ni ṣé òun yìí ṣe responsibility rẹ kọ́ máa wá àkídà ìmáàmù tó fẹ́ takalluf lélẹ̀ hmm. tó bá ti kírun rẹ tán wàhálà tiẹ̀ ni tó kó tó kírun tó bá mọ̀ tó bá rí bomi tó bẹ́tà rẹ̀ kó kírun bẹ̀ ṣùgbọ́n tí ò bá tó bá rí bomi wà á kí lẹ́yìn rẹ̀ náà ni ẹ̀ ní dákẹ́ torí pé ọ̀kan méjì ni ó lè jẹ́ pé kó mà àìmọ̀síwẹ̀ ó ní ìpele ìpele látara pé kí ni a rí àfa wàláyé ó ní ìmọ̀gá ṣùgbọ́n bìlíìvù ẹ̀ ó ṣe àdìsí òjíṣẹ́ náà sáà fúlàn tù bóò ló ṣe ṣì tú instance ṣẹlẹ̀ láyé òjíṣẹ́ náà fúlàn àbọ̀sọ́là èèyàn sín lórí ìrun ó ṣe hamdala alhamdulilayi hamdan kathira tayyiban mubarak kathira kò burú súnà ni. ṣòtì yé báyìí. sàádé yìí Mu'awiya bin Hakam as-Sulami wọ́n ní yarhamakallah àwọn èèyàn wá ń fojú nà nínà pé àìsọ̀rọ̀ lórí ẹ̀mú kọ̀dákẹ́ o èèyàn sín mo fi nà lórí Hmm? bá ṣe sálámà tàbá yìí òjíṣẹ́ náà sọ̀rọ̀ sílám ní tá ń sọ̀rọ̀ lórí ìwọ̀n <laughs> ó ní bí kílẹ̀ gbéhùn mi ni ṣùgbọ́n òun tiraka òun sọ pé òun ní ó wá mú ó mú ọ̀rọ̀ kan wá tá a yẹ ká ṣàkíyèsí ah! ó ní kò pariwo mọ́ mi kò bú mi. kò sọ̀rọ̀ si sí mi yìí tí ìrẹ́yìn tó mọ̀ yà bí ìwé yìí rí ọlọ́wà sọ pé sórí irun ọba adẹ́dàlá ń bá sọ̀rọ̀ tá bá ti wà wájú rẹ̀ nǹkan kan ọ̀tọ̀ ní ọ̀rọ̀ ọmọ fún ká máa ká máa ṣe kí ó ṣe gbogbo ó nítorí bó ṣe tó kalẹ̀ fún mi yẹn wá mú mi ó mú mi béèrè àwọn nǹkan míì tí ń tí ń dàmí láàmú wípé ó ń sọ pé a máa ń mu je a máa ń a máa ń fàlà a máa ń yẹsẹ́ a máa ń fi nǹkan fi yẹsẹ́ wò ó tún béèrè lọ́wọ́ rẹ̀ ó ní. òun fún ẹrú kan ẹrú dúdú òun fún un ní àwọn ẹran pé kọ́ máa bóun dà ó wá dé ńjọ́ kan ó ní kọlọkọlọ ti gbé ẹran òun jẹ ó ní gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn inú bí òun òun bá kó gbájú fún un ó ṣubú but torí àánú ní tóun ṣe yìí ń bà òun nínú jẹ́. òun wá fẹ́ túlẹ̀ fi tánràn torí tá a bá fẹ́ tánràn ní kàtígórì ọ̀ràn títú ẹ ká sọ ọmọdé ẹrú ọ wà nínú ètò mókè ká sọ ẹsọkùnlá ká sọ ọ wà nínú ètò ṣé àwọn ìbéèrè ṣó náà níyì tó jẹ́ pé tá a bá túlẹ̀ àti tẹ́ràn òjíṣẹ́ lásọ̀lá àdúrà mọ̀ sọ pé a racism ò sínú Islam ọ̀rọ̀ ṣókí ni lọ́bẹ̀ oge kí ló sọ ó ní lọ́ọ́ pè wá practical ń gbọ́ ó ó ní aina subhanahu wa ta'ala níbo lọ́lọ́run wà ní ẹrú yìí ní ìsàmà ó ń bẹ lókè ó lékè ọ̀la lórí àlàárà sí rẹ̀ tẹ́sí ńlá kan ó pàṣẹ ọ̀kan wàmà ní àná ta lè ní tí mo yókò yìí ó ní rasulullah sallallahu alaihi wasallam kí ló yẹ lára sọ́nà sọ fún sàbẹ̀ yìí ó ní ètò kan tu ilé ilé o. fa innaha mu'mina olùgbàgbọ́ òdodo líle sallallahu alayhi wa àlàyé pọ̀ lórí ọ̀rọ̀ yìí yẹn ni wípé kọ́lọ̀ ara kọ́lọ̀ ojú ìran ẹnìkan kìí sèun ní iṣu kí ni tí ó jẹ́ iṣu mọ̀tàkìlì mọ̀tàkìlì ntó di ọ̀kan nínú gbàgbọ́. àti tó ń ṣe níṣẹ́ lòjíṣẹ́ náà sọ̀rọ̀ mi sọ wípé man abtadihi amẹ́lù ẹni tí iṣẹ́ ọwọ́ rẹ̀ tọ́fà sẹ́yìn tí ò ṣiṣẹ́ rí lẹ́mù lẹ́nu ràbíyì nasabu ìdí ire rẹ̀ ò lè jẹ́ ó ní àbùmókè lọ́dọ̀ ọlọ́run ọba ó bí ọrẹ ìyẹn ṣe iṣu.

àti funfun àti dúdú àtọ́kù wọ́n wá òní wọ́n listen sí ẹni funfun tó níran dídì rè wá pàdé rẹ̀ lójú ọ̀nà àmì ẹ̀sìnjà ilé àwa gbé ó ní àbúrò rí dúdú yìí ó ní bẹ́ẹ̀ mo dúdú rẹ̀ láwọ̀ ṣùgbọ́n tó ní pé mo gbà fún bàbá náà rẹ̀ ọkàn mi funfun iṣẹ́ mi funfun ìtí ti wà lè jẹun náà má jẹ́ bí bí ire rẹ̀ ọ̀ tàn o torí pẹ̀lú tó ń ṣe ọkàn rẹ̀ dúdú iṣẹ́ ọwọ́ rẹ̀ dúdú kò ní jẹ́ ogún lẹ̀ sí dáadáa o nítorí ṣe sábàbí tó fi tó fi fi ìṣekúṣe lẹ̀. náà òjíṣẹ́ náà sàásùn náà wá wọ́n á tún bí léèrè nípa ká máa fàlàwọ́ ìbára kan wá tí a mọ̀ pé bó ṣe ń mú ọ̀rọ̀ bọ̀ àdìtú àdìtú náà ló mú bọ̀ ó ní ànábì kan wà tí ọlọ́run fi kẹ́ nínú àwọn mírèkù tọ́lọ́run fún un nìyẹn ànábì wo ni. Idris arọ́bọ́ àjẹkọ́ rẹ̀ ń dàgbà wípé ẹni tí tiẹ̀ tó bá lè rí ṣe bíi tànájú ṣó pọ́sibú àmọ́ tọ́ba yìí pé nìkan mà tí ó rí ṣe bíi tànà bíi ẹ̀ta ni ó jẹ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àtúnlá nǹkan fúnra rẹ̀ ó ní tọ́ba lè rí ṣe bíi tànà bíi yẹn ok method of correction wípé ńgbà tó jẹ́ pé kò ṣeé ṣe kò sí bá a ṣe lè rí ṣe o ẹ má ṣe but àwọn wọ̀nyẹn lọ́la torí ìfẹ́ nu wọ́n ní à ìkẹ́ni tọ́lọ́hún fi kẹ́ wúmọ̀ yìí táwọn máa fi ń woṣẹ́ kí wọ́n pe àkíyèsí rẹ̀ ẹni tó bá jẹ́ ẹni mímọ̀ kí wọ́n pa àkíyèsí irú ẹni báyìí fún kó fi lè túbá tó ara wọn kan tó yẹ pé wọ́n ké wọ́n ń ṣe ìgbà tá a ṣe bá wọn sọ̀rọ̀ pẹ̀lú àwọn ẹ̀rí ibi tí wọ́n rí tíra ni wọ́n fi ń hùwà tá a kó fún wọn alhamdulilayi wọ́n jáwọ́ kódà bí wọ́n bá ń ṣe wáàsí egéǹsì rẹ̀ nísìn òní mọ̀ ìpá àwọn náà ṣèrú ẹ̀ tó bá yẹ pé irú èèyàn báyìí kí wọ́n bá sọ̀rọ̀ kí wọ́n má dákẹ́ tó máa wò wípé ẹ ọ̀nà jíjẹ mímu ni òun gbẹ ìgbẹ́yàn kéèyàn máa fi jì àtúnṣe possible kí a sọ wípé torí wípé òun fẹ́ jíjẹ mímu kọ́ a máa ṣe jẹ haram torí ṣíṣe yìí máa ń fàbínú ọlọ́run ọba débi wípé irun tó kí ọlọ́run ò ní gbà kọ́dẹ́ má kí tó ti yé báyìí nìsí fógójì ọjọ́ ẹni tó lọ agbálagbègbà tó dẹ̀ gbanà tó sọ gbọ́ òjíṣẹ́ náà sàlám ni ó ti ṣe kẹfẹ́rí tí ọba adẹ́dà tí ń tọ́ba adẹ́dà fìràn o so a gbọ́dọ̀ ṣọ́ra fún gbogbo eléyìí but tí ẹ bá ba sọ tó ń bá ń la gidi tẹ ẹ bá rí ibòmí ẹkì tẹ ẹ bá rí ibòmí ẹkì ràn lẹ́yìn rẹ̀ òun ni ó ní wàhálà ẹ̀yìn ní wàhálà nù a rí nínú ọmọ yìí ẹni tó jẹ́ pé ìmáàmù ni òun ló lórí subhanallah tó bá gbà pé tán àbí tó bá gbà dín ni ọba mu tí yóò tán ó ń kí àsùbà fún ọ ní alákàrẹ ọ̀rọ̀ àtúntì tán ṣé mo fi kún fún wọn ní àwọn oníkóòtù fi kún fún wa àwọn ò àwọn máa tẹ̀lé ìmáàmù ṣùgbọ́n ó lè ṣàlàyé ara rẹ lọ sọ gbogbo àwọn arúgbó kan báwọn tó ní pé àfẹ́ kí àyàpá kí mọ́ṣáláṣí dàrú ọlọ́run wọn dàrá yẹ ilé ìjọsìn wa náà. Assalamu alaikum. wákò sọ̀rọ̀ àtọ̀. ẹ jọ mo fẹ́ béèrè àwọn táìmù olórí ìlú ló wà pàmì sínú kéèyàn máa rézì ọwọ́ àti àgùn kéèyàn bá kábàrà owó tá a máa ń rézì. kàdí tó wá tó fẹsẹ̀ rìn rẹ̀ jù ní pé ń dàpọ̀ lọ́kàfù wọ́rọ̀ níbi gbogbo ògbé orí sókè àti ìlọlẹ̀ torí pé jíṣẹ́ náà fúlà fúlà ń sọ pé fún gbogbo òrèzì ọwọ́ yìí èèyàn gba ládàá mẹ́wàá ìka kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ládàá kọ̀ọ̀kan but mustahab ń tà fẹ́ ni àìṣe ò bàrún jẹ́ but àkọ́kọ́ ọ̀ràn yẹn ni ìyẹn tún tẹ̀síwájú tilẹ̀ hàn. tó di yẹ? na wàhálà kùmù sàlámù ọ̀rẹ́kan tó lọ rẹ̀ ìbéèrè mi ni pé téèyàn bá wọnú masjid tí first row ti kún tó wá kó èèyàn nìkan ṣé èèyàn lè dádúró kéèyàn kírun lẹ́yìn wọn àbí èèyàn máa fa èèyàn láti wájú sẹ́yìn. tó bá jẹ́ pé masjid tó jẹ́ pé wọ́n máa ń dúró du ọlá ni ẹnìkan ó dúró ní ẹnìkan ó dúró bẹ́ẹ̀ ààyè tí ń bẹ láàrin wọn gan-an ó tọ́ ọmọ ológbò gbà kọjá ọ̀ọ́ra bọ́ sáàrin wọn sùn wọn kì í mara wọn torí ní tó ṣe é gan súnmọ̀ ní kò fi kò fi rí wọn kì ṣùgbọ́n gbogbo ẹ wọ́n bá jẹ́ pé àárín àwọn ọ̀dọ́ ni bàbá àwọn alágbọ̀ọ́yé wàhálà fọdúláì aléyìí eléyìí kí ọlọ́run bá lórí àwọn ọ̀dọ́ kọ́lọ́run bá kó máa ń ṣíwọ́ kẹ́nà ibi mọ́ṣáláṣí tọ̀dọ̀ bá wà ló tiri wípé wọ́n fẹ̀rẹ̀ kẹ̀kẹ́ àṣejù kan fẹ́ wọ̀ wọ́n ọwọ́ rí gan ojúṣe ńlá sọ̀rọ̀ àlọ́ sọ́lá wọ́n máa ń polongo nǹkan kan tí wọ́n bá ń to sáfó àkímù sùfùfakùn àkímù sùfùfakùn àkímù sùfùfakùn fọwọ́lọ́hì látòkìmánà sùfùfakùn àwọn ayọ̀kálẹ̀ fanàlọ́hùn bẹ́ẹ̀ ní kòlódé kan ẹ̀ to sáfó dé wọ́n kálẹ̀ ẹ bí àlàfo ẹ má fi àlàfo kalẹ̀ ní àṣẹ bẹ́ẹ̀ ọkàn yóò máa ya àyè tàbáwò dáadáa ìkó ẹnu pọ̀ láàrin àwọn ọ̀dọ́ yàwọn àgbà lọ torí pé kí ni basic thing yìí tí wọn ò ṣe wọn lè dúró ọ̀rọ̀ tí ò tọrọ yóò dẹ̀ di wàhálà láàrin tó yẹ pé àwọn ọ̀dọ́ àmọ́ ṣé ìṣù lélẹ̀ yìí torí pé kí ni basic sunna yìí ó ti wà missing làwọn afáàmì sọ pé tá a bá padà sí drawing board gan yóò tún ti ń bẹ láàrin wa ṣe ju pé kásẹ̀ tó máa fò lọ sí ká máa wá ní ti ń bẹ ní àpò ṣòkòtò wa lọ sí ṣòkòtò lọ. so ìṣe yẹn ó pàtàkì ṣùgbọ́n ó ti dí débi pé kò sí bó ṣe lè bó ṣe lè wọlé la yukallifullahu nafsan illa wus'aha kí òun níbi tó bá wà kó tẹ̀lé ìmọ̀ eléyìí ló wà rọ́ọ̀jì ọ̀kọ́wò ní dẹ̀lẹ̀ ọ̀dọ̀ náà. ok. like that fún kábàrà. ìwọ ló ń wo bẹ́ẹ̀ oh, ó ṣe ó súnmù lọ ní pẹ̀lú wọn. <laughs> warahmatullahi wabarakatuh. Now? ọkọ rẹ̀ ń ṣe kí ni. ọkọ ọkọ adìlá. obìnrin tí ọkọ rẹ̀ jáde láyé kí ni ọkọ kọ́ ṣe yóò ṣòpọ̀ kí ni duration yes now ọ wá ń ṣiṣẹ́ ìjọba ìbéèrè àfáàní wípé kò lọ́nà mi tí ó ti jẹun bóò ni ó ṣe fẹ́ ṣe bẹ́sẹ̀ náà ni wípé kó sì kìpa níṣẹ́ tí wọ́n túlẹ̀ fún àsìkò yẹn káwọn mùsùlùmí fight fún tóró fi hàn láwọn bá ní. ìyẹn lọ́yẹ kí gbogbo mùsùlùmí ó ṣe. èkejì tíyẹn ọba tí wàá ṣe ṣe gbogbo ohun tó yẹ kó ṣe ní ìṣe ẹni tó wà nínú okó kò gbọ́dọ̀ lo cosmetics ìjáde yẹn kó má fi jẹ́ kọjá àbí iṣẹ́ nìkan kọ́ máa padà lé ìyẹn tí necessity bá demand rẹ̀. na torí ọ̀nà oúnjẹ rẹ̀ ní kòtò sí ọ̀nà míì tó fẹ́ jù jẹun. number two nà ṣé a lè pa bí àwọn ọ̀nà wá sí ibi méjì mẹ́ta pọ̀. ṣàlàyé bó ṣe fẹ́ papọ̀. ok bí irú tábàwọ̀ mọ́síjìd sí. bẹ́ẹ̀ni tábẹ́sẹ̀ tàyà tó mọ́síjìd. tẹ́ẹ̀tì kì í ṣe náfìlà ọ̀ràn yẹn ni torí wípé òjíṣẹ́ mẹ́sàlá àlàsílà sọ wípé bó ṣe jẹ́ pé tá a bá wọlé lé a kọ́ ṣe kí ni ná a sàlámà sí sàlámà sí sí náfìlà ni ọ̀ràn yẹn ni tí o bá pàmì tiwa lákà méjì tá à ń ṣe yẹn à ń fi ń sálámà sọba adẹ́dà ni ṣé tí yẹ bá yẹn so àgbọ̀dọ̀ mọ́ra ká méjì yẹn ló fi jẹ́ wípé ńgbà tí òjíṣẹ́ náà sàásùlà ń ṣe kótópà lọ́wọ́ tọ́kàn nínú àwọn sàádé wọ mọ́síd pẹ̀lú àánú ojókòó tó òjíṣẹ́ náà sàásùlà ń ṣe ó ní dèdè múnáfìlà ara kà méjì wá ẹnikẹ́ni nínú ẹni tó bá wọ mọ́síd tí màmú ń ṣe kótópà lọ́wọ́ tí ò tí ì múnáfìlà wá kó múra kà méjì wá bọ̀t kó ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì kọ́ mọ́ fàgùn náà. kó wá jẹ́ bí sunatu wudu àti. na. bóyá bí súnà ti wùdú. ok súnà ti lọ́wọ́dọ̀. tàbí àti sọláàtì dọ̀hà. sọláàtì dọ̀hà. tọ́ba ń sẹpẹ́rẹ́tì rẹ̀ wọ́n mẹ́ta. alukasalaam. naam. naam. naam. pọ́nrán yẹn ni o. àwọn gbà pé ọ̀rọ̀ yẹn ni èèyàn sì gbọ́dọ̀ jókòó àti kéèyàn mú wa ṣùgbọ́n àwọn wa ń wò bá pé ààrin tó sọ wípé nítorí pé mo fẹ́ wọ mọ́ṣáláṣí yẹn mo gbọ́dọ̀ lọ ṣàlọ́lá nítorí mo fẹ́ kí. Hmm. naam wọ́n ní pẹ̀lú bẹ́yìn ṣe mú wá yìí sá <laughs> ọ̀rọ̀ èèyàn ni ká sálámọ̀ ká tó wọlé onílé tó bá jẹ́ wípé mò ń béèrè ni o pé ṣé àlìwo bẹ́ẹ̀ ni o tó bá jẹ́ pé májẹ̀mú ni pé mo gbọ́dọ̀ sálámọ̀ fún nílé ṣé kò yẹ kó jẹ́ pé ní tó ti mú mi tí mo fẹ́ wọlé onílé òun àti kí n lọ ṣe ti ń fi. gbígbé ẹ̀wọ̀ ní ọ̀kan nínú àwọn afáwà Imam Hasan eh, ti Abdulaziz nítòhún ṣe ní pé ọdún ọsọ fún ọdún mẹ́ta ìṣẹ̀lẹ̀ ṣe bẹ́ẹ̀ ó kọ́ sí òkè masjid ní pé tẹ́ḿpìrìntì mọ̀wọ́ mọ́ṣáláṣí láì lálùwàlà mo ní kì í sọ bá rẹ̀ lọ sọ bẹ́ẹ̀ because adìrẹ́ ní masa ẹni tó ṣe ilẹ̀ adìrẹ́ yìí ní masajid ẹni tó bá ń kọjá ń kọtọ́ kan kọjá so gbogbo oyún ni agbọ́dọ̀ wùmọ̀ but uh, láyò hafiz alẹ́ lóko tó ilẹ̀ mọ́mìnà ẹnìkan yìí tsọ́ alùwàlà àfọlùgbàgbọ́ òdodo àwọn afọ́fọ́rọ̀ jomitoro ọ̀rọ̀ tó pọ̀ lórí rẹ̀ wọ́n ní tó ti bẹ́tà náà ní thirty thirty nine kéèyàn wà nínú àlọ́ àlàkó lọ ìlàkọ̀wà fẹ́. bẹ́ẹ̀ni. kó ṣe lọ́tọ̀ọ̀tọ̀ náà kó ṣe lọ́tọ̀ọ̀tọ̀ kó ṣe lọ́tọ̀ọ̀tọ̀ àti pé ṣáà lè ṣe istikhara jẹyọ kan ṣáà lè ṣe jẹ ìkan lọ àwọn àfáà méjèèjì ìyẹn ni pé àṣe lákọ̀ọ́kọ́ àwò àtúntòṣe àtúntòṣe ṣá lè ṣe jẹ́ kan lọ. ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn hadith wá lórí pé ká ṣe jẹ́ kan lọ wọn ò fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n ìṣesí kan mú un fi rinlẹ̀ ni àwọn àfáà méjèèjì sheikh nahar albani àwọn abúnafillah sheikh abdullahi bin abdulaziz bin baz wọn sọ yìí pé a lè ṣe jẹ́ kan lọ nínú sahih muslim ti ram nínú wa wí pé wọ́n ń bọ̀ wá wó ká nígbẹ̀yìn ayé incident kan ṣẹlẹ̀ tí wọ́n mú wá ń bẹ̀ wọ́n ti jó káàbà nárí káàbà jóná ok ẹni tó jó lórí nígbà náà wọ́n á ń béèrè ó ń síkì position àwọn àfáà ṣé kò ń tún kọ́ ah, àwọn kan ní kò fi ilẹ̀ bẹ́ẹ̀ wọ́n á pè gbólóhùn kan tí tọ́ba jẹ́ lé yín ló jóná ṣe fi ilẹ̀ bẹ́ẹ̀ àbí tọ́ba ní tọ́ba fi jẹ́ pé tọ́ba jẹ́ lé yín ló jóná ẹ̀rí ló bẹ́ẹ̀ tiẹ̀ ṣé tọ́ba adébẹ̀rẹ̀ nǹkan òun wá fi tọ́ èmi ó ṣe istikhara fúnjọ́ mẹ́ta èyí tọ́ba adẹ́dàá bá tọ́ka mi sí mbẹ́ ẹ̀ẹ̀kan ṣoṣo ni ó ṣe ń jọ mẹ́ta yìí là ó ń ṣe repeatedly ni fún jọ mẹ́ta àhírán lọ́wọ́ sọ pé èmi ó tún káàbà ṣe lọ́wọ́ ṣe àwọn afáà méjèèjì yẹn sọ yìí pé rahimahumallah rahimahumallah jami'an pé n tó fi mọ̀tábà nìyẹn ìyẹn ìṣesí sàábé nìyẹn tí ì bá ṣe pé ó gbọ́ nínú ẹ̀kọ́ látọ̀dọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá kò ní sọ pé ń ṣe istikhara lẹ́ẹ̀mẹ́ta ní fódìndíjọ́ mẹ́ta ṣàmì pé ń ṣe ń tuntun ṣe ń tuntun ni ló fi túmọ̀ sí pé a lè ṣe istikhara lórí nǹkan kan gan nǹkan kan ṣoṣo ni o jẹ́ mẹ́ta lọ yẹn ni pé ọkàn wọ̀ tí ìbalẹ̀ lé lórí àtúwántúnṣe àtúnṣe àtúnṣe àtúnṣe ọ̀pá mi tó tí nǹkan tá a bá fẹ́ ṣe istikhara lé lórí bá pọ̀ ká ṣe lọ́tọ̀ọ̀tọ̀ Ah, ẹgbẹ́ ìtìmí ni pé ìjẹ́ yẹn kí ni ìdájọ́ pé kéèyàn ò ní ìjọ pé mi náà dájọ́ tèmi sílẹ̀ ṣé wà ní Islam bí òsì ní Islam. kò sínú Islam Islam ò farama torí ìjọ tí ó ti wà fún wa tí gbogbo wa gbọ́dọ̀ mú lẹ́sìn ó ní ìjọ Islam tí ọba adẹ́dà kò tiẹ̀ fún kò fún wa chance gan láti sọ kàn òun gan ló tún sọ ọ̀sánmákùn muslim so gbogbo àwọn ọmọ ẹ̀yà wa nínú ẹ̀sìn tá a bá ti rí ká mọ̀ pé a ní ìwọ̀ wọ́n ní wọ̀ lórí wa láti ṣe dáadáa sí wọn láti pọ́n wọn lé láti fún wọn ní ẹ̀tọ́ tí wọn bá tiẹ̀ fún àwa ká gba ẹ̀tọ́ wa lọ́dọ̀ ọba ká má torí wípé wọ́n ń ṣe bákan àwa náà ó fi san wọn lẹ́sìn islam ọ̀gbà yìí pé ká máa dá ìjọ rẹ̀ ìjọ islam yẹn ti tó. Naam. Naam. sàmà àlékún sà. wọ́n á ní ìjọ yẹn tí nǹkan tí wọ́n bá ń ṣe tí ó bá ti ta ko nǹkan tọ́lọ́run sọ fánàbí sọ pé àwọn ò rí nǹkan kan níbi àlàyé ẹjọ́ mi fẹ́ kẹ́ bá ṣàlàyé statement yẹn. a mú ọjọ́ kan láti sọ aburú àwọn ẹni jọ mọ̀sánà jẹ́ kí n fọ́ ní wọ́n ní ṣèkì kan jáde láyé. ṣé wọ́n ní ṣèkì wo wọ́n ní báyìí báyìí wọ́n ṣe bí ṣèkì táwọn ìyẹn gan fún ara rẹ̀ náà bí èyí bá ti ṣe níjọ gan aburú yìí ọ gbọ́dọ̀ mú ṣèkì kankan wá sọ yìí pé gbogbo ohun tó bá sọ ni wọ́n máa tẹ̀lé láì wá ẹ kílẹ̀ rí rẹ̀ kí ló ṣe lálàyé kí ló ṣe lálàyé torí tẹlòmíín ló lè mú àlàyé wa tí kò náà ju tiẹ̀ lọ́ngbà mi ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni gbogbo wa ẹ̀rí yẹn ni ká máa láì tẹ̀lé fẹ̀nu o kí dẹ̀ lẹ̀ rí Allah subhanahu wa ta'ala pàṣẹ báyìí òjíṣẹ́ náà sàlám ṣàlàyé rẹ̀ báyìí àwọn sàbí ntí wọ́n dúró lórí sí jù ú so ntí ká máa ṣe nìyẹn bọ̀dú wípé. Hmm, ntí sèkì báyìí bá ti sọ nìkan náà la torí ńgbà mí ntí sèkì yẹn sọ ní correct lóòótọ́ but circumstance ètò wàánu rẹ̀ nísìnyí another thing yẹn ni ó kọ ọyọ yẹn yí pé àlàyé ó lè yàtọ̀ but orí principle kan ṣoṣo náà ni wọ́n jọ dúró sí tí ó ti yé báyìí mẹ́sàn-án so ká ìlẹ́yìn gbọ́dọ̀ sí ṣọ́ra but inshallah alkarim á fẹ́ lójú nígbà míì láti fi ṣe pé ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣe intisab ila da'wat salafiyya gan ìjọ tí wọ́n ti kúrò eh, ìṣesí ìjọ yẹn ó yìn dá wọn láàmú nínú da'wat salafiyya tó fi jẹ́ pé gbogbo yẹlẹyẹlẹ yẹn náà tó ti ń tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Hmm. Hmm. Ọlọ́kan tí lára rẹ̀. Ọlọ́kan tí lára rẹ̀. Na oṣù àwọn obìnrin. Number five. Mo mọ̀ pé àwọn ni four. Àwọn ni five. Ok, ó gbé fún wa. Kàrà akọ̀rọ̀mọ̀kọ̀rọ̀. Nípa nǹkan oṣù obìnrin. Àlejò obìnrin. Àlejò obìnrin bẹ́ẹ̀ náà ṣé tí ó bá parí ní sample kájọ pé bóyá five days ló fi ń ṣe ó wá parí ní rúwe ní bóyá ó parí sí mọ́ group time. bẹ́ẹ̀ ṣé ó máa kí ìsáyìn ní àgbọ̀ngbà bí ó di àárọ̀ ọla? ó parí sí magrib time. yóò wẹ̀ yóò kí magrib yẹn yóò dẹ̀ kí ìṣá. ó kan yàrá. question kejì. márùn ni màá fi ń ṣe. ó wá parí sí àsìkò àsìrò ti kọjá magrib ló ti tó yìí. yóò yóò kí magrib yóò kì í ṣá àbẹ̀ ní tó dákú ẹni tí ó ní nǹkan fọwọ́ bà lọ́pọ̀lọ́ ẹni tó nǹkan fọwọ́ bà lọ́pọ̀lọ́ àsìkò tí ó níyẹn kò sí kò sí òfin kò sí wọ̀ lórí rẹ̀ kò sí taklif lórí rẹ̀ ìgbà tó tọ́lọ́wọ́n bá mú òye yẹn wá ìgbà tó bẹ̀rẹ̀ sí kí n bó ṣe jẹ́ pé ẹni tí ó bá gbàgbé tàbí ó sùn ìgbà tó jí síhun lásìkò òun rẹ̀ ṣe tó tó bá yẹ pé bóyá ó lo oògùn láti nǹkan bíi five ló ti sùn five àárọ̀ ṣùgbọ́n àṣùbà ò tí wọn ò tí pẹ̀lú àṣùbà ìgbà tí ó tají sí magrib oòrùn ti wọ̀ àsìkò àṣùbà rẹ̀ ṣe tó ni zuru rẹ̀ ṣe tó ni asiri rẹ̀ ṣe tó ni. Eh, kì í ṣe pé ó ń san ó ti tó ó ṣe tó nítorí pé gbogbo ògbà àti tẹ́lẹ̀ yẹn kò sí tẹ́kílì lórí rẹ̀ náà wà á kó santo. ẹ wo. èyí tí bóyá bóyá um, ọpọlọ orí ẹ kò ṣe now because nísìnyí ẹni tí ó sùn àbí tí ó gbàgbé ìgbà tó bẹ̀rẹ̀ yẹn ó máa kí gbogbo àwọn èrò tí. bẹ́ẹ̀ tó ti kọjá. tó fi yàtọ̀ ni wípé èyí tó ti kọjá yẹn kò ní kí torí pé kò sí tẹ́kílì lórí ẹ̀ èyí tó ṣe ẹ̀dẹ́ yẹn yóò kí ṣó ti yé wọ́n ó ṣẹlẹ̀ sọ́mọ ya kan ya ni ó ti fẹ́ já sọ́jà alhamdulilah ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ ó pàdé rẹ̀ wọ́n ṣe gbà mọ́ wọ́n ṣe rúkìá kí ló ń wá ṣe bí wọ́n ní àmọ́ sáwọ́rì kí ló ń ṣe bí wọ́n ní kó má wọ̀rì wọ́n ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní kó má wọ̀rì. wá kóun náà máa ṣe tó àwọn gbọ́ngbà tó ti consciousness ti dé nìyẹn wọ́n ní ọkì kóun náà máa ṣe àwọn uh, with that alhamdulilah. ọ̀n nọ́mà kò sẹ̀ sàkàrà kan lójú pé àwọn máa tó láti yẹn náà kèsì pé wá special wa wọ́n yọ wá di jákàjákàjáká kò sí dọ́kàn Islam níbi uh, ayatul kursi aya méjì lẹ́yìn àyà àkọ́kọ́ before ayatul kursi eh, before ayatul kursi àti àyà méjì lẹ́yìn rẹ̀ àyà àkọ́kọ́ before amana then amana délẹ̀ then fallahu khairu hafiza wa rahmu rahimi eh, kafiru ikhlas ma'uzitan bó ṣe ń kànú gbà tó fi kẹ̀kẹ́ ta báyìí gbogbo ẹ̀ balance balance lẹ́yìn ọ wà máa sọ̀rọ̀ látọ̀ ọ̀dọ̀ àwọn sọ̀làf ọ kọ́mọ̀ láàrin àwọn sọ̀làf yẹn gángangán fún ara so alhamdulilayi ó dẹ̀ balance padà wọ́n dẹ̀ advice ẹ pé dákun o máa ṣe regularly before the end of the week ibi tó ti ń ṣe olórin nǹkan ọ̀hún tó ń jáde lára o. iṣẹ́ ọmọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn rárá ni ṣóun lè má ṣe mọ́. torí ti bíi bíi panadol. Eh ọ yàtọ̀ sí panadol torí ìbáàdà lélẹ̀ sọ̀rọ̀ ìrókè ìbáàdà ni tó o bá ti pátì jọ̀ọ̀mà nítorí o fi lé lọ àwọn jíìnì yẹn ni ó dẹ̀ rí ọ ní ọ̀nà tí wọ́n gbà rí wọn àwọn ah, ilé ètò ti ṣòfò ṣé kí n tún padà ló fi máa ń jẹ́ pé subsequent attack ó máa ń burú ju tàkọ́kọ́ lọ torí pé àwọn tó ṣẹlẹ̀ sí wọ́n wọ́n relax wọn ò ní ṣe yìí náà wá ó pe opportunity nìyẹn bó ṣe léwu kó yẹ kó náà kúkú wá kó ń blow rẹ̀ kó ń ṣe with force alẹ́lẹ́ istimrar ni èyàn máa ṣe lọ ni èyàn máa dún ní ma èyàn máa dún ní ma èyàn dún ma tó fi di pé masha Allah tó fi gbogbo fi tó fi sẹ́tù kọ́lá wa rẹ̀ kọ́mọ́jẹ́ wọn láàyè lọ́rọ̀ wa. na sáwọn ẹ̀ lórí èyí tẹ̀ sọ pé téèyàn bá sùn pé tó bá jí ni àsìkò ohun tẹ̀ ṣẹ̀ bẹ́ẹ̀ so tí wọn bá fẹ́ lọ sí mosque máa jí pé. bẹ́ẹ̀ni ọ̀ràn yẹn ni kò jí wọn máa ń jó yìí sẹlẹsà àtúnlàmù. wọn á sọ pé kí ló dé tí o ṣe ń disturb pé. no rárá táwọn tó ń bá jí yẹn la. rárá rárá ẹni tí ò lẹni tí ó jí ni tí ó mà. <laughs> bí nísìnyí ni ẹni tó gbàgbé àsìkò tó rántí sí ni ni ó kírun rẹ̀ káwọn á máa ran létí kó sọ pé kí ló dé tó ń fi ran mi létí. <laughs> ó ti gbé gbági ó gbé parí. Eh, eh. náà bẹ́ẹ̀ masalan zoro ti kọjá zoro ti bẹ̀rẹ̀ nísìn láti nǹkan bíi ṣubú ṣubú kò kò ń ṣe kò sí lórí rẹ̀ torí zoro ti kọjá ó ti kọjá yóò kí ọ̀ràn yẹn ni kó kí mọ́gìrì bá tàn torí ó ti wà ní condition tó fi lè kí mu so yóò kàn wẹ̀ ni tó bá ti wẹ̀ yóò mú mọ́gìrì bù rẹ̀ wá yóò dà mọ́ ìṣá rẹ̀ wá ah, bẹ́ẹ̀ ni àìmọ̀kan ni àìmọ̀kan ni pé tí wọ́n bá ti wọ́n bá ti miss tẹ́wọ́n yẹ pà ah, wọn ò kí ṣubú ìtò holiday should continue fáwọn àlà kàmá sí bẹ́ẹ̀ <laughs> ló fi jẹ́ pé ọkùnrin yóò máa police tiwọn yóò máa wá ìmọ̀ rẹ̀ yóò máa ṣọ́ wọn ṣé kí nìyẹn ti dúró kí ló dé kí ló kàn ààyè tó kàn mí pọ̀ torí pé kí ni ìwọ ni máa ń mú rẹ̀ ọ̀là mi ọlọ́wọ́ bí ọ léèrè ọ kẹ́ẹ̀tẹ́ súnmọ́ra yín gbangba tẹ́ bá ti máa rí gbogbo àwọn òfin ó ti kọ́ ọ ṣàlàyé rẹ̀ gbogbo ló gbọ́ yé dé ibi tí wọ́n ntẹ́ ṣe ní ìsìn kan bóyá ẹ ṣe wẹ̀ gbogbo oríṣiríṣi yẹn ẹ gbọ́dọ̀ mọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ wọn máa ń ṣe àìbìkítà lórí ọ̀rọ̀ ìmára kò nínú àlejò wọn ewu dẹ̀ wà fún wọn wọn pààrùn jẹ lọ rẹpẹtẹ omi gan ètò bá tún bẹ́ẹ̀ wá tún gbé parí mi kò tí ì tó máa kírun bọ̀ sí ọmọ kírun yọ ká máa kírun sínú kọ́ndíṣàn àwọn wọn gan wọ́n fẹ́ sàrun ìgbà tí àlejò wọn fi dé Aisha fi sọ pé àrùrí à ń tẹ̀. tí àwọn sẹ́kìtì haruru yìí nínú àwọn sẹ́kìtì tí wọ́n wọ náà ẹ̀ ní ẹ̀ tó ọba alẹ́dàá lọ sọ yìí pé ká yẹra fún irun nígbà tí a bá ń ṣe nǹkan oṣù náà. àwọn kan sọ̀rọ̀ ẹ̀. alẹ́kùsọ̀ àtìlá. ẹ tí wọn bá jẹ landlord ládùúgbò àti landlord àwọn ilé ládùúgbò àmì inshallah. <laughs> so that tí àwọn à ń ṣe cda meeting kankan so that ó jọ ń pawápọ̀ àti mùsùlùmí àtàwọn kìrìyó so that wọ́n máa sọ pé ẹ̀ jẹ́ ká mú bóyá ẹ̀kan lé month ká máa ṣe àdúrà nǹkan kan káwọn kìrìyó kọ́kọ́ ṣe káwọn tó jẹ́ muslim náà tún wá ṣe nǹkan kan so that ẹ bá wa ṣàlàyé àárín yẹn kó. àwọn mùsùlùmí náà sọ pé gbogbo ìgbà làwọn ń ṣe ṣé kí yàn yẹra fún wọn. no kò sọ yín yàrá ọ ṣàlàyé ẹ ṣàlàyé fún ọ ni bọ̀dọ̀ ẹ jẹ́ káwọn mùsùlùmí ẹgbẹ́ yín ọkọ̀ọ̀kọ̀ gbọ́ yín náà pé gbogbo balẹ̀ǹsì kéde gbogbo balẹ̀ǹsì lẹ́yìn o bá a sọ wa bá a sọ àdúgbò wa bá a sọ nǹkan wa gangan kọ́ má di pé ẹ wá túzọ̀ ọjọ́ kan pàtó àdúrà lórí ìṣọ́ gbogbo ìgbàni fún mùsùlùmí. ká bá wọn sọ tí wọn bá gbọ́ ń kọ́ sáláì kọ́ sá máa kóra jọ pọ̀ o ọ iṣẹ́ gbogbo ẹ̀ jáde ń sọ fún wọn tí wọ́n gbọ́. láti ṣe ń jẹ wọn. bí pípọ́ sọ pé wọ́n ra bisikíìtì àbí ń gbà ní nǹkan kan hmm. pé àṣàfẹ́ ṣe ni. àwọn fẹ́ wọ́n lọ jẹ bisikíìtì yẹn. Hmm. wọ́n lọ jẹ bisikíìtì yẹn. aleykum ya sheik. àwọn obìnrin wa aleykum salaam tó la bàkà. lórí iṣu àìdè lórí iṣu nǹkan àlejò àwọn obìnrin. kí ni kí ni days ṣó lè extent ẹ̀ ṣó lè yọ bí fifteen days. mẹ́ta ni nature obìnrin lórí àlejò alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ ẹtí tó ti ń ṣe tìtẹ́lẹ̀ àtẹni tó jẹ́ wípé àsìkò tó máa ń ṣe tìtẹ́lẹ̀ ó wá di ségesège ẹni tó bá jẹ́ pé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni ó gbọ́dọ̀ sọ bó ṣe máa ń ṣe é ẹlòmíì ò ní rí nǹkan kan tó bá ti tọwọ́ bomi ọwọ́ rẹ̀ ó pọ̀ nǹkan kan ò ní jáde lára rẹ̀ so irun yẹn kò ní láti wẹ̀ omi nínú àwọn alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹ̀ẹ̀kan lóṣù mẹ́fà ni wọ́n ní kọ́ a máa a ní àwọn ìyàwó àwọn bọ́lá sọ pé ilé yìí ń ṣẹlẹ̀ sí wọ́n ẹlòmíì sì wẹ̀ ó lè jẹ́ péjọ kan ṣoṣo àwọn kan wà tó jẹ́ pé wọ́n ò rí nǹkan oṣù kírun tó tó tí ó pati tó wọ́n yóò tún stop àwọn kan wà bẹ́ẹ̀ àwọn kan wà tó jẹ́ pé alẹ́ ni wọ́n máa fi ń rí kálífọ́jọ́ ló tó yọ yóò tún stop àwọn kan wà bẹ́ẹ̀ olúkálukú sọ táìmù nǹkan oṣù rẹ̀ but kì í kọjá fifteen days bó ṣe jẹ́ pé ẹ̀jẹ̀ ọmọ nǹkan kan náà ní méjèèjì kò gbọ́dọ̀ kó kọjá forty days. lẹ́yìn àwọn ọjọ́ yẹn wọ́n á wẹ̀ ọjọ́ yẹn ó dúró kò dúró yóò wẹ̀ kì í ṣe òun nìkan ọjọ́ mẹ́ta mẹ́ta ló máa ń wá fún obìnrin ó wá di ètò yìí kò dúró sọ̀gbẹ́ nígbà tó ti ń wá fún ọjọ́ mẹ́ta mẹ́ta ó ti mọ nature bó ṣe rí kò wá dúró àwẹ̀ a máa kírun rẹ̀ lọ but a lọ wá oògùn torí àwọ̀dà ṣùgbọ́n lè máa ti ṣeré so that only lè jẹ́ pé veins kan ló ti já and all that so àwọn doctors wọn á bá attend sí ó lè jẹ́ fibroid tó bá ń fibroid ní àtẹ̀tẹ̀ mójútó kó tó di kó tó take dimension tí so tó bá yẹ kó ti ń ṣe seven days tẹ́lẹ̀ ó kọ́ dìde di pé eight days nine days ó sì continue ó ti wá di pé following month náà the same thing fifteen ó ti ń lọ ó ti wá fẹ́ máa gbẹ́nu lé pé fifteen fifteen days. rárá tó jẹ́ àlejò rẹ̀ yẹn ní a máa ń mọ̀ pé àádà tó jẹ́ àládà rẹ̀ yẹn ni kò sọ tó bá ti ń kọjá yẹn kó wẹ̀ kó máa kó máa kí o. ok so tó bá ti ń súnmọ́ àsìkò tí ó fẹ́ dá yẹn pé wíwá bíi seven days ó ti ṣàkíyèsí pé wíwá seven seven days ni. báwo ìsábà ọlọ́sìn máa wọ́n mà wọ́n mà ó lè jẹ́ gbígbẹ tó bá yẹ pé ó rí gbígbẹ kó tó máa rí fẹ́sífẹ́sí rárá kó wà kó máa lọ fẹ́sífẹ́sí yẹn ṣe ṣùgbọ́n tí ò bá tí ì rí gbígbẹ tí fẹ́sífẹ́sí yẹn ń bọ̀ tó ń rìn ara hangover rẹ̀ náà ni kó dá. ó ṣe عجيب تفضل <laughs> mo fẹ́ kẹ́ ṣàlàyé nípa bí àbí bá ṣe máa ń ṣe question and answer segment yìí mo rí táwọn èèyàn kan kó àti pé kò tọ́ kí èèyàn fẹ́ béèrè question kó wá ti sálámù síwájú. ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ but eh, etí ọ̀gọ̀rọ̀ fẹ́ etí ó ẹ̀rí wà fún ká máa ṣe ẹ̀ ìkejì ni lẹ́nu àwọn àlàyé tẹ́ ṣe ní títí irun pé tí irú àpẹẹrẹ tẹ ní ànábì ṣe ó kírun ní orí mímbà pàtó fẹ́ wá ṣe sùjúd. láti fi kọ́ wọn. láti fi kọ́ wọn pàtó fẹ́ wá ṣe sùjúd pé ó wá padà wá sí sàlẹ̀. ṣé èèyàn lè gbọ́ yé pé sùjúd lànàbì kọ́ kéèyàn ṣe lórí mímbà ni. kò sí bó ṣe lè ṣe sùjúd ní lórí mímbà yìí kò sí bó ṣe lè ṣe. Ah, ilé tó gbẹ̀yìn ni pé ah. téèyàn bá jókòó sùjúdù sáwí téèyàn bá fẹ́ padà sí òkè ṣé tẹ̀gbìrì téèyàn máa ṣe èèyàn ṣe tẹ̀gbìrì láti fi ṣíra lórí sùjúdù padà sí sùjúdù sáwí eh, sọ́rí dídítà tó lè fẹ́rọ̀ o ah, bá ṣe tẹ̀gbìrì tó máa ṣe ṣé ó máa ṣe láti sùjúdù wá sórí ìjókòó. náà bó ṣe máa ń ṣe náà máa wà náà ni kí tẹ̀gbìrì ṣẹlẹ̀ kéèyàn tó ṣiṣẹ́. Allahu akbar kọ́ wa ṣiṣẹ́ jazakallahu khair. ilé eh, lásán ni pé àyà kan tó wà ní koran tí ó ní eh, wala yahsabanna alladhina qatalu fi sabilillahi amwatan bal ahya. la tahsabanna alladhina qutilu fi sabilillahi amwatan bal ahya inda rabbihim yurzaqun. mo ní ṣé àwọn ànábì Ọlọ́run ni àyà yẹn ń bá wí ni àbí gbogbo. ó bá àwọn tí wọ́n kú sójú ọ̀nà Ọlọ́run jazakallahu khairan. kọ́lá ń jẹ́ Allahumma amin. sáwọn ọ̀rọ̀ kan síra. wàhálà kan síra ń tẹ́lá ọ̀rọ̀ kan. ọmọ ìyá ló ń béèrè ìbéèrè kan pé àlìjọ́nà àti iná pé sọ́wọ́n èèyàn ti wà ń bẹ̀ báyìí. ṣé ó ti wà báyìí ni kó béèrè torí àwọn èèyàn ìwà nù sàárè tàbí kan wà láfọ̀nífojì ìjọ gbèǹde ò tí ì tẹlẹ̀ ká kan kún fún olúkálukú ní àkáǹtì iṣẹ́ rẹ̀ tá a fi wà ń bẹ̀ so so ti yẹ báyìí nìsín torí bí ẹni tó fẹ́ kú bó bá ti ń pọ̀ kàkà kú báyìí yóò mọ èyí tó ń fẹ́ lọ nínú méjèèjì tẹ́mi bá ti dé gògóńgò wọ́n máa fi fìrí ibi tí ń lọ hàn án. لأبا الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نعم tọ́ba tí wàá kú tán tí wọ́n gbé sínú sàárè tí wọ́n bí léèrè ìbéèrè tó dáhùn tá a lọ bá rẹ tó gbélé ayé sí ẹni tó bá ṣe ṣírkù ò ní rí dáhùn dáadáa mọ́ kí lẹ́sìn tó gbélé ayé sí ẹni tó bá ṣe bídà kò ní ẹni tó bá ṣe nǹkan ní ẹ̀tọ́ sí Islam kò ní rí ìdáhùn dáadáa mú wa kí lórí sọ sí arákùnrin yẹn sọlá àlọ́ sọlá ẹni tó bá ṣe bídíà ò ní ráàyè kò ní rí ẹ̀rí gidi mú wa téèyàn bá ti yege yẹn wọ́n sọ pé kí wọ́n jẹ́ kí sàárè rẹ̀ ó gbòòrò kó jẹ́ ibi ìrọ̀rùn fún yóò wá máa rí fèrè ibi tí ó dé sí nínú ọgbà àlìjọ́nà pé yóò fẹ́ dìde wọn ní rárá kìí sọ̀rọ̀ tí ìlú dìde oorun sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ dẹkùn kọ́lá mọ́sá fún wa ní oorun dẹkùn gbogbo àwọn tí wọ́n ti kú tí wọ́n wà ní sàárè wọ́n yìí ń sun oorun yẹn lọ́wọ́. àdìs kan ló lóun kà. kí ló kà. ó ní pé àbí kan wọn gbọ́ mọ́sá sàrà pé bàbá òun ń pé níbo ló wà. ní ó béèrè lẹ́ẹ̀mẹ́ta oní ọwà nù náà yìí pé yọ wọ náà ó ti sẹ́tù. lẹ́yìn kejì ní pé. ẹni tó kírun níbo lọ wà. ìkejì question kejì ni pé n fẹ́ kẹ́ explain broadly lórí obìnrin tó wà nù oyún àti tó ṣe é bímọ tó dẹ̀ fẹ́ gbà sí àwọn. tó fẹ́ tó fẹ́ gbà àwẹ̀. bọ̀sùn mo gbọ́ lálẹ́ àná nínú program pé o máa ó máa ṣe fídíà á dẹ̀ tún mú àwọ̀ yẹn wá so mo wà convince lórí ọ̀rọ̀ yẹn bọ̀ mo ti gbọ́ lecture tẹ̀yìn náà rí pé. lecture mi kọ́ sàbí kan wà ní irun àjò pẹ̀lú òjíṣẹ́ náà fúnra rẹ̀ kọ́ òjíṣẹ́ náà ní súnmọ́dé jẹ́ àjẹun ó ní mọ̀ ń gbààwẹ̀ ó ní wákìń ṣàlàyé fún ẹ. ó ọba adẹ́dà o ti mú ìdajì irun kúò fún arìnrìn àjò. ìyẹn ni wípé lóòrù aṣọ ìṣá yóò kì kí ni aká méjì méjì ó ní bẹ́ẹ̀ náà làwẹ̀. ẹni pé yóò fi kíni yóò fi àwẹ̀ lọ́lẹ̀ yóò fi lélẹ̀ tọba kú òní tọba ti sẹ́tù létà yóò ṣe kíni yóò gbà padà ó wá fi kún ó ní aláboyún àti ẹni tó ń fọmọ lọ́yàn wọ́n fàwẹ̀ lélẹ̀ wọ́n bọ̀yàn oṣù sọ́nà tó ti yé kí wọ́n á ní lílò rẹ̀. sayidina abdullahi bin umar ẹrúbìnrin rẹ̀ tó àná oyún wọn náà bẹ̀rẹ̀ láti gbà á ó ní rárá ó wà nínú àwọn tó jẹ́ pé ó lè gbà wẹ̀ but wọ́n yọ̀ǹda rẹ̀ fún tó ti yé báyìí nìyí kí ló rí nítorí làdíìsì nítorí ni hadithi pé aláboyún àtẹnudí ń fọmọ lọ́yàn kó fa àwẹ̀ nílẹ̀ kó bọ́yàn. ìtúfẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ yẹn kò kìí ṣe ó lè jẹ́ bẹ̀rẹ̀ oyún ni wàhálà òdìdé. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa sọ ẹ̀yin doctors. ó lè jẹ́ àárín rẹ̀ ó lè jẹ́ gbẹ̀yìn rẹ̀ kò síbi tí wàhálà òdìdé nínú ọ̀rọ̀ oyún òṣòyún tó bá ti dé jólóyún ni kó fà wẹ́lẹ̀ kó bọ̀yàn bọ̀ sí tó bá wá bímọ tán kó tún wá san àwẹ̀ yẹn o ah, àwọn àfáà kan máa ń sọ bẹ́ẹ̀ kì í sin tó tẹ̀lé rí náà. wọ́n ti sọ̀rọ̀ ṣe fún lọ́kàn oníbèrè béèrè pé circumcision obìnrin. circumcision obìnrin. jọ̀ràn yẹn ni àbí. bó ṣe jọ̀ràn yẹn fọkùnrin circumcision ṣe jọ̀ràn yẹn fọkùnrin náà ló ṣe jọ̀ràn yẹn fọbìnrin náà. àwọn uh, doctors ni wọ́n lè ṣe nílé tí o circumcision ni ó jọra yàn o kì í ṣe female genital mutilation to avoid female genital mutilation ló fi jẹ́ pé ó necessary ká involve àwọn experts so kí wọ́n wá sọ pé United Nations

so irọ́ tó pamọ́ àwọn yìí gbogbo ìgbà táwọn bá ti rí náà nínú máa ń bí àwọn ó máa ń dàbí káwọn máa ṣépè fún ṣé wọ́n padà bọ́ra wọn máa lórí rẹ̀. a máa ṣe kọ́ síbí mi wọn ṣàlàyé yẹn bẹ́ẹ̀. ká foríjì torí anígbàgbé ni àwọn àwọn ìbáṣepọ̀ kankan bọ̀ àwọn àtọ́jẹ́ pé yẹn gbọ́dọ̀ ṣọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ ta ni wọ́n kúrọ́ mọ́ jù. sallallahu alaihi wasallam. allah. الله أكبر قالوا بأنه آه، له ولد آه لأن له ولد لقد جئت شيئا إدى تكاد السماوات يتفطرن وتنشق الأرض ويخر الجبال وتخر الجبال أن دعوا للرحمن ولدا gbogbo àwọn tí ọba adẹ́dà tó ṣe wọ́n ní yá ayú alẹ́bi ń dila alẹ́ yìí zikir iná kala majnun. yọrọ olótó yẹ wọn ló pé jù lẹ́dà wọn ní majnun kò sí olótó yẹ olùdórí rẹ kò ó tún tàdúrà fún àwọn ń fa àwọn ọmọ ara wọn náà so. so ìbéèrè yẹn náà tún wá ní òkè ibi tí wọ́n tún bá wọn dé gan pé àwọn rò pé wọ́n máa ń fáwọn lómi ṣé káwọn máa gbomi lọ́wọ́ rẹ̀ mú. rárá kan kí a má bàdé bẹ̀ kí a kó mọ́ra láti fi ṣe dáadáa sí i ṣe. ẹ̀ díyàn bá wò ó olóòótọ́ àwọn kan ní irú nǹkan báwọn pàtó kí a máa rántí wal-kāẓimīna al-ghayẓ wal-'āfīna 'ani n-nās wallāhu yuhibbu al-muḥsinīn nas'alu Allāha an yaj'alana mina al-muḥsinīn. asalaamu aleykum. wa aleykum salaam. ìbéèrè mi ó dá lórí sọláàtì. sọláàtì náà. ẹni tí o rántí ẹni tí ò kírun um, tí ò kí magrib ó wá fẹ́ kí magrib lẹ́yìn ẹni tó ń kí iṣẹ́ rẹ̀. ó kò kí magrib pẹ̀lú valid excuse naam iṣẹ́ ìwádé. iṣẹ́ ìwádé naam. ṣé ìbéèrè wa ni pé tó bá kí magrib ẹ̀ lẹ́yìn ẹ̀yìn ẹni tó ń kí iṣẹ́ rẹ̀. tó ẹ̀ náà. ṣé ó tọ́ kó sálámà kọ́bùlà kó tó di pé ìmáàmù yóò sálámà. ó lè ṣe bẹ́ẹ̀ àbí kó dúró kó má sálámù títí tí wọ́n fi sálámù ìṣá tí wọ́n fi túlẹ̀ tí wọ́n fi túlẹ̀ ìwọ ló tẹ́rù jù. kò ní bá rí rákà ìṣá yìí tó bá sálámù yìí sọ̀rọ̀ kó ti rí magrib kìíní jama yóò dẹ̀ rí rákà kan ìṣá yìí náà kìíní jama yóò jẹ́ pé irun méjèèjì ó kí ní jama láyé àwọn afáàfin rẹ̀ fi fèsì sáìdì yẹn ju the other one. ṣé kò wá yapa ìmọ̀mù bẹ́ẹ̀. no ibi tí wọ́n ti yọ yẹn ni irun ogun. sọmọ pé irun ogun kì í ṣe gbogbo ẹ̀ láti lẹ́yìn imam yóò kí á kí ìta ọba ṣe kí ní olúkálùkù ọba tiẹ̀ láyọ̀ lọ parí yòókù hmm. ìtì tí ń fa ẹ̀ ká máa fara ṣe kìlì islam ibn taymiya àtàwọn náà àtúntò àtúntò subhanahu wa ta'ala bihamdik ṣe lè la ilaha illa anta astaghfiruka wa اللهم صل على محمد وعلى اله وصحبه اجمعين كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى اله وصحبه اجمعين كما صليت على ال ابراهيم انك حميد مجيد